Wàsíù Adéyanjú the genius lóní káfí kọ́gbọ́n o àìmọ́ nínú ayé tún làwọn kan fi ṣẹ̀ṣẹ̀ gbé lóní ọ̀hún jà bẹ̀rẹ̀ kákógbé bóyá ó tiẹ̀ mọ̀ páyé ṣókùnkùn ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ṣọ̀wọ́n wọ́n ń tajà wọ́n ń rajà ohun ìjà bẹ̀rẹ̀ kákóná ọkọ̀ yìí èèmọ̀ ni ọ́ ti bọ́ nílẹ̀ ó máa nira o ọkọ̀ bẹ́ẹ̀ mi ni. àfi ká gbọ́n nínú ká gbọ́n níta ibi ọ̀rọ̀ yìí dojúkọ ẹnìkan ò mọ igi máa ti yá lómi ya ò mọ bómi dẹ̀ máa gbé kí lọ ó sọ lọ́gbọ̀n mi kọ ẹ dákun àròkọ́gbọ́n ni o. ọgbọ́n yìí èèmọ̀ ni ó yàn bá ti fẹ́ mi nínú ayé ká lọ. tá a bá gbé gbèsè tí ó yẹ ká gbé àti bọ́ níbẹ̀ ó máa nira òun ọkọ̀ mẹ́rin ni. àìbọ́ tẹnu ẹyẹ láfilẹ́yẹ kò ń pàtó ibi ẹ̀dá ń lọ kò jìnnà ibi àwọn ìràsí ló máa pọ̀ ṣẹ́bí ibi ọ̀rọ̀ báyọ̀ ẹ̀dá ayé ká kíyèsí ká má padà jẹ̀bi ọkọ ọ̀rẹ́ mi ni ọkọ yìí mọ̀ ní ọ́ tá a bá ti fẹ́ mi nínú ayé ká máa wọlé mi o tá a bá gbé gbèsè tó yẹ ká gbé àti bọ́ọ̀lì pẹ̀ ó máa nira o ó máa nira ó máa nira ẹ dákun ẹ ṣáyẹ ṣe ẹ dákun ẹ ṣáyẹ lọ ẹ dákun ẹ ṣáyẹ lọ. àwọn ìyàwó ṣe ń bá a sọ̀rọ̀ ìwọ ìfẹ́. ti rẹ́dí náà ọ̀dà tó ọ̀rẹ́ kan yẹn sọ fún mi lẹ́kọ̀ọ́.

ọkùnrin tọ́ mi. jọ má bẹ̀rẹ̀ sí pàrọ̀ àwọn méjèèjì tó lọ jọ báwọn náà ṣe kò díẹ̀ síra wọn mo ní láti mọ̀ ọ́n sàn sí torí bí wọ́n ṣe ń lọ yìí mò ń rí ikú láàrin àwọn méjèèjì o. Ah, ah, ikú báwo. ikú wà láàrin wọn. ọkùnrin tọ́ mi is people are young couple and they are here for honeymoon and that's all I can say about it. No, no, no, no, serious now. Mo máa ṣeré. Mo lè sọ yẹn fún mi tó bá jẹ́ kó sọ fún mi pé bọ̀bọ́ yẹn gbé ó fẹ́ gbé sùnmọ́jú ọ̀tọ̀ nìyẹn kọ́pù bá wọ́n ti máa jẹ́ kọ́pù ikú ní ìlà ọkùnrin mi lè máa ṣàṣírí àwọn customers mi fún yín you are asking me too much question. Ah, ah. lékè lékè àbúrò èyí yóò understand nǹkan tí mo sọ yìí ẹ gbà mí kí ni wọ́n máa ń ṣe yìí kí wọ́n bá ti ní ìwọ̀n ah! ikú ló. rárá. inú mi dùn sí gbogbo ìwà àtọkọ inú mi sí surprise me my happiness is that he loves me so much. bí èmi náà dẹ̀ ṣe fẹ́ mi àdúrà tí mo dẹ̀ ń gbà fún ẹ ni pé kò ní ìdíjúkọ ayọ̀ my darling. nǹkan tọkọ ẹ bá fẹ́ kò bá fẹ́ nínú ìdùn tẹ̀lọ́rùn ọkọ ẹ̀ ni ọlọ́run á dẹ̀ jẹ́ kẹ́ pẹ́ Àmì o. Àmì. Um, Hello mom. Ah, ah, ah, ọkọ mi. <laughs> Báwo ni? Ṣé o wà? Àdúpẹ́. Eh, Bébì, o sọ fún mi pé o ń bọ̀ wá sọ́dọ̀ mọ́mì náà and besides ibi iṣẹ́ ló yẹ kó wá so kí ló wá ṣe ń bíbà. So mo ní láti gba permission lọ́wọ́ ìkíni tó wá sọ́dọ̀ mọ́mì sí wa àbúrò bí ìwọ nìkan lọ bí. Ọjọ́ ọkọ mi má dáná. Eh. Ọmọ pọ́n ti di ọmọ mi ni. Ọmọ mi ni bẹ́ẹ̀ náà ni ìyá tiẹ̀ ó ti di ìyá tiẹ̀. ó dá mo ti gbọ́ mo ti agree kò sí problem. àpíkọ̀ mọ́ tí mo ṣe ń bọ̀ mo ṣàkíyèsí nǹkan kan nǹkan kan ní ìsàlẹ̀ kò lè rí lè múnú mi dùn rárá bí nǹkan wọn dọ̀tí ni wọ́n ò pé kò yẹ káwọn àlejò máa wọlé kan tó máa rírun nǹkan rẹ̀. ṣé àwọn ọmọ yìí ò wá nu compound ni. ẹ̀kọ́ wa ó dùn mí gan mọ́ sí ó rí bákan bákan lára mi. <laughs> Eh? jà lọ àwọn ọmọ yìí ṣá. Hmm? náà rìn bọ ẹ ṣàròrà. ṣé o. nǹkan tí mo pè ní ìdọ̀tí tí mo ní kí n wá wọ ìsàlẹ̀ fún lélẹ̀ yìí. ìdọ̀tí bíi ti báwo. gift mo kọ̀ wípé ibi ìṣòfò mi like tí ibi ìṣèwà tí ò sí mọ́tò tó ń park sílẹ̀ so I have to do this for you. Are you serious? Oh my God! Because I'm serious. <laughs> If I tell you, I'm not talking more. Why not tell you? Because I. Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! ẹ máa ṣe o Bọ́lájí ah, Bọ́lájí òkú tọ́jú mi ah, ibi tó ti yọ ibi tó fi ra mọ́tò yìí fún mi kò ní tán bẹ́ẹ̀ òkè òkè òkè ló máa máa lọ Bọ́lájí ah, Bọ́lájí Bọ́lájí. kí ló ṣe yín. kí ni yín máa dùn why crying. ó ṣe pé inú mi ò dùn àmọ́ inú mi ò dùn. It's been two years you go you both got married. and ti bèrè kí ló dé? Ó ra mọ́tò fún mi. Ṣé kò yẹ kí n máa lò kí n máa fi gbé àwọn grandchildren mi ni? Ṣé mi nìkan máa wà dájọ́ kò sínú It is unfair. I need grandchildren. Uh, Mom, I understand the context of it. Emma will very sorry. of time. Very soon you're going to carry your grandchildren. Please. We, Ọlọ́run ló ṣàwọn so we're working hard on that already, and I believe very soon. Very, very soon. Mom, it's okay. Come on. It's okay. Let's go. Let's go. O ṣé gan-an, Oh O kú oh mi go. ibo ni mo àwọn ọ̀gá bí kẹ́ ń bọ̀wọ̀ yìí ṣẹ́yọ̀ àṣà. àlàáfíà ni fún yín sà olúwa ló rà sí inú ilé ìsà ìdí nìyẹn tẹ́ fi lọ wà níbí báyìí àkọ́kọ́ náà olúwa sọ pé ire kan ń bọ̀ lọ́nà fún yín olúwa sọ pé ire tó ń bọ̀ lọ́nà yẹn kò ní ìdíwọ́ kò ní dènà tí àkókò rẹ̀ bá tó ó máa wọlé wá bá wọn. then madam olúwa ní ká jíṣẹ́ fún yín pé ire ọmọ tẹ́ ń retí ọlọ́run sọ pé ó ti wọlé tán. praise the lord oh, praise the lord na ó sọ pé. olúwa ní pé nǹkan kan ò ní dènà ẹ̀ madam ẹwẹ̀ yín wò má ọmọ ló yí yẹn láìpẹ́ láì jìnnà ariwo ayọ̀ ariwo ọmọ ẹkún ọmọ ah! tó máa bẹ̀rẹ̀ sí sọ ní lẹ́yìn. Ah! ẹ ṣe ìjọba làgbà ọlọ́run ṣé wọ́n ṣe mo dúpẹ́ o. ọ̀dàbí ìṣẹ̀lẹ̀ dáhùn ẹ̀mí mímọ́ ṣe. ọlọ́run bàbá ẹ pẹ̀lẹ́ sà ẹ má dùn sà o. olúwa sọ wípé ìyàwó yìí wà nínú ọyún. lóòótọ́ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà olúwa sọ wípé a máa gbóhùn ìyá a máa gbọ́ tọmọ láyà ní. àmì jésù. àmì jésù. Ah! ṣùgbọ́n olúwa ní pé kẹ́ ẹ sọ fún wáìfù yín pé màdámù kan tó wà níwájú lẹ́yìn tó ń lẹ ẹ̀rọ ata kí wọ́n má bá wọn jà o ìyálà mẹ́bẹ́ bẹ́ẹ̀ni olúwa ní kó má bá wọn jà nítorí pé ó léwu eh, ọwọ́ àjẹ́ ipá àjẹ́ kò ní ràn wọ́n ẹ̀jẹ̀ àgbàdo bàbá wa àti ọlọ́run wa ọdẹ sí àkóso ilé ìdánwò rẹ olúwa wa gbà. àbíjẹ́ Baby, don't worry. I'll tell you. Favorite dish. Now ah, let's go. Your bright. That's good. Baby, sit down now. Come on. I'm What's up? All right, darling. is your favorite. Yeah. I'm good to go. Yeah, baby, sit down. Chimo, so far, I'm here for you, no more afraid. Baby, come home. I'm your wife. If there's anything bothering you, you can always confide in me. Why are you doing this? Why am I doing what? Someone had to be willing okay why am i doing this like can you reason to motion behave bí ẹni tí ò normal hmm. simple question mo ní ṣé mo sọ fún ẹ pàfọ euro ni mo fẹ́ jẹ ni. nǹkan tó sọ fún mi nìyẹn this is your favourite ìwọ ló ní kí n bẹ prepare yìí. oye ti tó ń dùn ọlọkọ sí okay i'm sorry just sit down. sit down ma wẹ́n are, are, are you alright at all? Look, are, you, are you commanding me or something? i'm not. ma bóyá ń bá mi sọ̀rọ̀ okay tọ́jú oúnjẹ tó ṣe yìí ó ló ń jẹ́ lójú àbí àìsàn ọ̀rọ̀ ìgbà kan ó ló ń jẹ́ lójú. Eu mando querer que eu fique falar com ela. Deus! Quando eu lá! Me guarda! Camilo, camilo, camilo. Guarda não! nínú ayé tún làwọn kan fi ṣẹ̀ṣẹ̀ gbé lóní ọ̀hún jábẹ̀rẹ̀ ká tó gbé bóyá ó tiẹ̀ mọ̀ páyé ṣòkùn. yèyé <laughs> mi mò ń bọ̀. wọ́n bá bí ìyá ẹ̀dá mi sọ èyí ẹ̀ tó bọ̀ ẹ̀ wọ́n bá bí ìyá ẹ̀dá ṣí gèètì ẹ̀ ni mi sọ. Ah, ẹnu tó ń lò lálẹ́. jẹ́rìí ni mi sọ o. bílẹ̀ ni mo ṣe olùsígbò tó nílò dànù. torí o èmi ló bá sọ. tọ́bí wá. máa gbẹ́ e lágbàákì. Ah! Ah! ṣe ẹ̀ṣẹ̀ ti ń jẹ́ ẹ̀fọ́ sísìn ni. máa gbẹ́ e lágbàákì. wa. nà mú wa. nà wa. Eh? tell me. No ṣé kí n máa sọ lọ lójú o. ẹ ẹ kí wọn mi. jọkiri Ọlọ́run ìyá tí máa ra ẹja lọ́wọ́ yìí bá mi lọ wò láyé bóyá ìyá yìí wà rán. ìyá kankan ò sí. bá mi lọ. ẹ oh. kó dúró bí ká jọ yanjú ọ̀rọ̀. ó oh, yèyé mi ẹnu sùúrù o kò lè wẹ́ẹ̀kì o ṣàǹgbọ̀ kò lè wẹ́ẹ̀kì o torí ojú ògbóni lèmi fáfá kẹ́mi wò wẹ́ẹ̀ ojú kẹ́mi tú kẹ́mi tú púpọ̀ jù kí n má la gbìyànjú láti fi yílẹ̀ káyọ̀ fi ni. ó yà jọ lọ. Mm. go. yọ yọ olórí burúkú ọmọ tó yí ògbọ́n wo ṣe rí wèrè tán fi sẹ́nu gate wọ́n rún ẹ lọ báyìí ẹlẹ́jà <laughs> wèrè òmòwò dání kò mú kankan dání ọ̀dẹ̀ òṣì. Tọ́míwá hmm? what are you doing here and what do you want from me. ẹ mo fẹ́ wá sọ secret tó wà láàrin èmi àti ẹ̀ fún ọkọ ẹ̀ ni o àṣírí tó mú odó máa ń dé tí òkè ń ríta mo ti fọ́ odó lórí àṣírí yẹn wá mì inú ẹ̀ bá ó mì inú ẹ̀ bá ó mì inú ẹ̀ bá máa pé kí kúkú wá gbé àṣírí yẹn gangan kó má lọ mì lọ kí wàá sọ fọkọ ẹ. stupid go. mo mọ. kí ló wọ́n ṣe mí bàjẹ́ kí n wọ̀n ẹ for the last time ní ayé ní ayé ẹ dájú láyé ẹ. lẹ́sẹ̀ tó fẹ́ gbọ́ mi gbogbo báyìí ẹ ṣe bàjẹ́ gbogbo báyìí ẹ ṣe bàjẹ́ ni mo fẹ́ sọ fọkọ ẹ tó bá mọ̀ kó o fẹ́ kí n sọ fọkọ ẹ. mo need five five hundred thousand naira lọ́wọ́ ẹ ní every two two weeks. Sodwa, get out. You're very stupid. Get out of my house! Are you dead? Get out! Leave your way, Eri. Tomiwa! Tomiwa! Olórí burúkú ló pè mí ẹ̀. Aṣèrè wo ló fẹ́ pè mí pa náà? Báwo lẹ́rìí ẹ̀ta ni? Ìwọ ló pè mí. Àwẹ̀rẹ̀ kọ́ ni mo rò kó forúkọ mi yìí kí ló ṣẹlẹ̀. ṣe fẹ́ fàyè mi jẹ́ ni. bẹ́ẹ̀ni. ṣe fẹ́ lé mi kúrò jẹ́ mi ni. bẹ́ẹ̀ni. Why are you doing this to me why kí ni mo ṣe kí mo fi ti sábẹ́ lẹ́yìn why. má gbọ́ Two weeks mọ̀ pé ohun tó wàá mọ̀ gangan ni pé two weeks kan ti lọ o a ti parí two weeks kan báyìí wo ni mo ṣe wà lọ́dọ̀ ẹ̀ sí. o ò mọ̀ tẹ́lẹ̀ èmi ti ń bẹ̀ plan two weeks tẹ́lẹ̀ tẹ́lẹ̀ So máa send owó two weeks tó ti lọ mo ṣe máa bẹ̀rẹ̀ mí ní ìtòkọ̀ tó máa ní ìdí owó yẹn ní alẹ́ yìí oh ìpàdé ìgbà tí a nà á bọ̀ ṣí á lá ó mọ̀ túmọ̀ ẹ̀. ó mọ̀ túmọ̀ ẹ̀. wọ́n á ka news ẹ̀. we will come back here next time we are still talking we not done. okay fine. okay. is that what you want. o tí mo fẹ́ nìyẹn. it's fine. send your account details what's the problem. ma send it very soon. now get out leave my services. get out. Eh, eh, o ṣe ní ká náà mú wa tẹ́lẹ̀ o tá mú wa tẹ́lẹ̀ o bọ̀ jẹ́ kí n sọ kíní kan fún ẹ tí bá retí owó yẹn títí seven thirty lálẹ́ sí eight tí mi ò bá rí i. you are going to regret this. oh ha o mọ̀ pé ayélujára ní Instagram wàhálà ìwọ̀n rí ẹ̀ka o máa o máa o máa blow lọ́wọ́ kan báyìí wá lórí Instagram mi regret nǹkan tó ń ṣe yìí. wọn náà máa regret ẹ o tí mi ò bá rówó yẹn lálẹ́ yìí wọn á rí ẹtọ́ lórí Instagram. get out fílẹ̀ mi see that. get out. kò sí wàhálà no problem. mo máa pariwo. you're going to regret. ibo ni bàbá ìwà I think I need to open the gate myself. Okay. Here ah, iṣẹ́ oúnjẹ ni mi ò jẹ́ o mi ò jẹ́ o ah, mi ò jẹ́ o. o máa jẹ́ ni o oúnjẹ ni dúró kò jẹ́sẹ̀ oúnjẹ ni dúró kò jẹ́. Kí ló ń lọ fi ń jẹ jáde? mi ò jẹ mi ò jẹ. mo sọ fún ẹgbẹ̀rún samuel kò lè samuel lọ. gbàgbọ́ jẹ́ mi ò jẹ. ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ onílẹ̀ ń gbọ́ abatsalage mọ́ bá dá òun lòun ṣàkóso gbà. gbàgbọ́ mi kò jẹ́ gbàgbọ́ jẹ́ gbàgbọ́ jẹ́ máa jẹ́ gbàgbọ́ jẹ́ gbàgbọ́ jẹ́ ó yà ni máa jẹ́ ó jẹ ni máa jẹ́ máa jẹ́ máa jẹ́ ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. kí hallelujah méje. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. ọlọ́run ọba nìkan ló yọ yín tí ò jẹ́ kẹ́ ẹ jẹ oúnjẹ náà lójú àlá torí tẹ́ ẹ bá jẹ́ ló máa já sí bẹ́ẹ̀ torí ẹ̀yin àti ọmọbìnrin kan ẹ̀ ṣe wọléwọ̀de bí ẹni fẹ́ra ṣé ẹ rí ọmọbìnrin yìí ọkọ ọ̀run rẹ̀ òun ló ń lépa láti fún yín ní ẹja jẹ lójú ọ̀run kò sí ọkùnrin kankan ní orí ìyẹ̀pẹ̀ tá a wà yìí tí ó lè rí arábìnrin ọ̀hún fẹ́ toró ti ṣègbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ ní ọ̀hún ṣùgbọ́n tí ẹ bá ṣetán láti fi ọmọbìnrin yìí ẹ ní láti farajì láti ṣe ìpínyà pẹ̀lú òun àti ọkọ ọ̀hún rẹ̀ ṣùgbọ́n ó láwọn ìgbésẹ̀ tí a máa gbé àmọ́ tẹ bá wá mọ̀ pé ẹ lè farajì ó bẹ́tà kẹ́ fílẹ̀ kó máa bá tiẹ̀ lọ torí ohun tó wà lẹ́yìn ọ̀fà ó ju ìjìnlẹ̀. ká tó gbé gbèsè ká ronú jinlẹ̀ ká tó gbé kẹ́dà máa bà kábàámọ̀ o kárọ̀nù jinlẹ̀ ìbẹ̀rẹ̀ láre ìbẹ̀rẹ̀ lámọ̀ kárọ̀nù jinlẹ̀ kárọ̀nù. hello báwo um, okay wow thank you so much ṣé ṣe àpèsè yeah yeah one fifty one fifty. wow thank you so much. hello God bless you. ọwọ́ àbá òkè. amen. Um, God, yes, sir. That one Nick and your lunch now. No, no, no, it's just more. You are okay. Oh, I got food up already. Okay. Mo fẹ́ sọ kọ́kọ́ fún yín. Kí ni? Um, you see, kò síjà o, kò sí wàhálà. Uh, it's just that uh, mo fẹ́ jẹ́ kí ìpínyà kó wá láàrin ilé Yes, no, no, no, no, no, no, no, no, just calm down, listen. Uh, you know, um, sorry, mo kàn fẹ́ jẹ́ kí nǹkan bíi fífẹ́ relationship kò dópin láàrin mi àti. so yeah um, look if you need my help anytime whatever help in my capacity I will definitely render. You, you, look, look. We are not talking to... about Oh yeah, We are talking about love. At least, Timba share. Wàá pè mí wá jẹ́ fún pé wá o, you offended me and I don't like it. Madi apologize. Why the break up? I repeat again. Ó ṣe mí. Is that clear? Oh, ṣe mí mo kàn fẹ́ jẹ́ kó wà bẹ́ẹ̀ ni okay alright just uh, leave love aside um, leave love aside right now okay um, just uh, take care of yourself eh? and accept it like that. okay i'm sorry i'm so sorry please. no no no no no no no seriously just um, okay uh, my best later eh? my best later. wọ́n yọ mi ṣé o fi Oh. Oh. Oh. Oh. Oh. Oh. sílẹ̀ lọ. ìgbà ìbẹ̀rẹ̀ là ń mọ̀ ọ́n kò sẹ́dá tó mọ̀ gbẹ̀yìn ọ́ ká ronú jinlẹ̀ ká tó gbé gbèsè ká ronú jinlẹ̀ ká tó gbé. kí ni nǹkan tó ṣe fún gbogbo àbí kí ni nǹkan tó rò tó pọ̀ nípa sọ fún mi pé ah, òun ò ṣe mọ́ kí kí ni kí lè fàdé gbogbo olórí bẹ́ẹ̀. owó tí mo tẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ló wá fún mi tó jẹ́ fún mi náà mo ní ah, àyà ní ìbílẹ̀ fún tòun àjẹ lọ́ọ̀jì bọ́ lóun jẹ́ kílíkan kílíkan fáìmọ́ gírí bóyá ó fẹ́ di tàbí wọ́n ní àná ah, kí ni wà o ó lọ ọkàn tó ń fẹ́ sọ fún mi kí lọ́rọ̀ náà mò ń fẹ́ break up pẹ̀lú mi ṣàdédé lọ́fọ̀tàn ní sí èmi to stop òun dẹ̀ fẹ́ máa waste time mi kí ni kò kí ni kò kí n kó mi ti get ara mi in fact I just have to leave that scene, just like that. kò rí mi. ọkùnrin ẹ wo ọ̀rẹ́ mi jẹ́ kí n sanwó fún ọ bẹ́ẹ̀ kí men are like that Oh, oh my gosh! ṣẹlẹ̀ ìbọn fi sílẹ̀ bóyá bàbá ló bínú tó fi sọ̀rọ̀ sí ẹ báyìí wọ́n jẹ́ kó náà gbàrà kó náà gbòòrò he still coming back to his year kí wọ́n fi sílẹ̀ lọ padà wá still coming back to me. trust me he is coming back. Oh, ṣé kí lóde ṣe wá wà lòwò lòwò ṣe ọ i don't want that. mi ṣe fine. You rẹ fine. ìwà àtọkọ ẹ kọ o gbogbo ayé lẹ jẹ. <laughs> well. I hope it will be like that. Already, you can understand. Oh, hello, hello. Ah, uh, How are you, My baby. How I'm fine. Hello. sir. I'm fine. Oh, sorry, I had a job alone for me. Ah. It's a poor thing. Oh, come on. Why are you using my job See? Professionally, you do it. That's more like a Very nice. Ah. Wow. Not that long, journey. Wow. This is <laughs> wow. And she goes like, thank you very much. Òun want to better jẹ mí Anything tó bá ti máa múnú ìyàwó mi dùn, òun ló máa ń So, I was waiting for you to say. Okay? It's okay. me too. All right. Okay, so. All right, good. Yeah. Already? <laughs> Oh, yeah. wípé pé kí n rọ́kùnrin bíi tọpọ very nice guy. ó lè dá mi sí gbogbo wa. I don't understand. kò lè yí ẹ ṣé àwọn àwọn tiẹ̀ wọ́n wá nǹkan gbé fún ènìyàn wọ́n wá nǹkan. ó ti bí wà ìtìwájú. wọ́n ní ẹ ti lè dá mi fún Ah, you are saying something the other time When I come, n sọ̀rọ̀ kan fún mi. Hmm. ọ̀rẹ́ it's about Bọ́lájí. Eh? I'm sick and tired of his problem. He wants me to be full housewife. Can you imagine? And you know me too well. I can never be idle. Kò possible. Bọ́ládé love ẹ ni o. I go love you. Gbádùn do o. Ìgbà ẹ why you? Hey hey, Ẹ̀hẹ́ But my advice for you ni pé you ni kò mọ nǹkan tó ń má fọwọ́ mẹ́wàá jẹun àkí fọwọ́ mẹ́wàá jẹun nílé ọkọ o. Hmm, ẹ pẹ̀lẹ́ o madam adviser <laughs> it's okay so. so when am I go to see my friend again. Yeah. next year. <laughs> no you know for sure every weekend. Ìwọ. <laughs> Ẹ̀rọ pé tí tí wàá busy ni mi kì í wá. Ìwọ okay wọ́n sọ pé sọ bẹ́ẹ̀. All darling, yeah. I'll miss you. Mm, I'll miss you too. Oh, bye. Ẹ eh, kí ẹ wọ́n má jẹ lé. Bá a ṣe kékeré mi. Okay baby girl ẹ̀yin kan máa ń fẹ̀sì sí gbogbo gbà ẹ wo àbámu méjì kan ni mo ní fún yìí o àkọ́kọ́ àdúgbò tẹ̀ ń gbé ẹ má ti kókó mẹ́ ó ba yín lára mọ́ pípọ̀ jù ṣàbẹ̀rẹ̀ ni tó ń ṣe kírìmù fún yín tẹ̀ fi ń para <laughs> tó bá ṣẹ̀yìn ẹsẹ̀ tí máa mọ̀ kọ́ ẹ má bàjá. ìwọ ló. ó ti tọrọ lọ́wọ́ ẹ̀ ni. ah nfa fọmù kẹ́hìn tọrọ owó ìran àwọn òyòkè ń tọrọ bára ó ti yé mi. <laughs> ẹ ṣe máa ṣe ẹ ṣe ẹ jẹ ẹ jẹ lásìkò. lábẹ́ ọ̀sẹ̀ ẹ ò nílò ẹ lọ ẹ wúbà ní kẹ́ o wúbà ní kẹ́ o wúbà tó ní èsì. tá ah! tí ó yẹ ká àti bọ́ọ̀lì jẹ́ ó máa nira o ọkọ̀ bẹ́ẹ̀ àfi ká nínú ká níta ibi ọ̀rọ̀ yìí dojúkọ ẹnìkan ò mọ igi máa ti yá lómi ò mọ bómi tẹ máa gbé kìlọ̀ ó sọ lọ́gbọ̀n mi kọ ẹ dákun àrùn kọ́gbọ́n ni o. ọ̀rọ̀ yìí èèmọ̀ ni ó yẹ ọ́ tá bá ti fẹ́. Why are you taking this? I'm asking you a question. Why are you taking this? ló ti lọ. It's so clearly, I just saw a video. What the hell is this? That'll Ta ló gba permission lọ́wọ́ ẹ̀kọ́ tó ń sọ? take him. He's seriously affecting your brain. How dare you talk to me in that No! How dare you talk to me in that manner? I do not see you. Don't try it! Don't drop it with me! Bàbá ìmọ̀gbà ìsàrà mi. Stop it! No, stop it! Stop it! I'm asking you to stop this now! Wọ́n dá ṣẹ̀rẹ́ báyẹn. Sórí lóòótọ́ làwọn ènìyàn máa ń sọ wípé àwọn èèyàn máa ń sọ̀rọ̀ àná di bá mi kojú mọ́tò mọ̀ nífàǹfà mẹ́kẹ́ gbàgbọ́ o. Sórí wùlì mí ṣẹlẹ̀ nínú ilé yìí tẹ̀ yà mí lẹ́nu. Àwọn ìwà tó ọ̀gá ò kì í wù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wé iye ọ̀gá kẹ́tì wù púpọ̀ ju. Èyí ni eré kèmí fáńfà mẹ́kẹ́ mi pè é bóyá ìwọ ó ṣeéṣe kí ìwọ náà kó jẹ́ pé ojú tèmi fi wò kọ́ ni wọ́n fi wò là. Hmm. má jẹ́ kọ́ ọ̀gá mi yẹ lẹ́nu rárá ṣòwò bó ṣe ń yẹ lẹ́nu náà ló mi náà lẹ́nu ṣùgbọ́n nǹkan kan máa ń surprise mi bọ́ọ̀gì àṣewọlé báyìí tí wọ́n rọrẹ ìyàwó wọn ṣe ni wọ́n yíwà padà bẹ́ẹ̀ ni pé kò sí ìjà kódà wọ́n tún fàyàwó wọn mọ́ra. mo fọ ọ. ọ̀rọ̀ yẹn kẹ́ yé mi púpọ̀ ju ọ̀rọ̀ yẹn kẹ́ yé mi púpọ̀ ju ṣé o mọ̀ pé àwọn àgbàbọ̀ wọ́n ní sóònù ẹ̀kú àmúmọ́ra ni ó ní láti jẹ́ pé ó máa ní nǹkan kan lè máa ṣẹlẹ̀ àmọ́ bí ò bá wá rí bẹ́ẹ̀ náà wẹ̀yìn ìgbà míì náà wà kò dá káyé ríyàn tán ọ̀rọ̀ hmm, eh, ayé náà gbà bẹ́ẹ̀ èyí gbúdọ̀ jẹ́ káyé ríyàn tán báyé bá ti ríyàn tán báyìí ò ní jọjúmọ́ eh, kò sí ọ̀nà ẹ̀yìn eh, ká máa fọ ọ̀rọ̀ ẹlẹ́ sọ̀rọ̀ ó ní ọbẹ̀ lálẹ́ mẹ́sẹ̀ lẹ́nu pẹ̀lú ẹ̀gúsí. ó fẹ́ oúnjẹ ó fẹ́ oúnjẹ tẹ̀bà fún mi o. ní kí ni tẹ̀bà fún mi o. ní ibo ń bẹ̀. tẹ̀bà fún mi o. ẹ jẹ́ kó yín ṣe sàn o lè rí nǹkan kan. gbogbo nǹkan ni màá ń dùn mí púpọ̀ ju o. sórí nǹkan kan ṣòlùbájẹ́ lọ́wọ́ olóúnjẹ ìlú fámifámi kẹ́wọ́n máa jẹ́ lémi òkè fi ṣeré o. ìran àwọn òyìnbó ilé fobìnrin náà ṣeré púpọ̀ ju o. Ah, èyí ẹnu rẹ wàá dá mi lọ ògbà ah, ah. tí bá ti rí àkọ̀yẹ̀sẹ̀ wọ́n gbọ́ pé gànà jákèjì kú ti borí wa ṣìwà wa ọmọ yàrá yàrá ọmọ jábálẹ̀ àwọn àfẹ́ ọmọ abálẹ̀. Let's go. káàbọ̀. báwo mo tẹ̀ fẹ́ bèrè ọ̀kan lọ́wọ́ ṣùgbọ́n ṣé ọkọ̀ọ̀rọ̀ yìí máa sọ̀rọ̀ sí ẹni àwọn. mà kò ṣe kó máa ń sọ̀rọ̀ sí wọn ẹni àwọn nìkan mà wọ́n máa ń nà wọ́n gidi gan ni the last time tọ́nà wọn. ọlọ́run ló yọ. are you sure? bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ are you stupid? ṣé wàá fi ṣá? náà yóò náà yóò ránṣẹ́ ìdúró rẹ̀ bára kẹ́sọ̀ lélẹ̀. ṣé mo gbọ́dọ̀ tó ń sọ is against the human right. Oh God ṣé wọn bẹ́ẹ̀ fi òye fúnà gan ṣé o lè ọmọ ọmọ sọ̀rọ̀ ìrìn àti what nonsense rubbish wọlé mi ni mo bèrè ọ lọ́wọ́ ẹ so o ní láti sọ̀rọ̀ sí mi how wrong. ó náà bìnnà ó ṣáà ni mo bèrè ọ lọ́wọ́ ẹ kò tiẹ̀ nílẹ̀ láti padà sọ̀rọ̀ wa. Tọ́lání Tọ́lání bẹ́ẹ̀ni kásán jàre àmì ìgbà ọlọ́dẹ. Ah, kò darling. Yeah, baby, I'm fine. Ah, Bẹ̀tẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe lálejò. Àgbà tí mi kì í ṣàlejò. Ẹ bọ̀ normally kò yẹ kó máa spray yẹ kó tó máa bá wọn dáná kitchen náà. Mi ò rí ẹ má máa ń dẹ. Darling, tí n ṣe ṣeré jáde pẹ̀lú ọ̀rẹ́ mi, òbí lé pèbí tó mú un lọ ṣe ló ń bámi sọ̀rọ̀ kí n ṣáà jẹun káwọn fún oúnjẹ lọ́nà tó ṣe ń bẹ̀rù mọ́ ní mi kí n jẹun ta oúnjẹ ìyàwó mi ni mo máa ń jẹ. àwùjọ ni ọkọ mi tó <laughs> ń jẹun eh, Yeah, yeah. So I'm waiting. Okay. All right, darling. Hmm? Okay. So I'm like in my family. I know. <laughs> All right, darling. I'm coming. ṣe ló ń bínú àpò ẹ̀bùn mi kò tí kò reason mo dey call change i don't understand what's going on kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi kò dé mi. kò lè gbà ọkọ ọ̀rọ̀ yìí ṣókùnkùn sí wọn kò sẹ́ni o. ayé bọ̀. yes. ìgbà wo ló ń padà bọ̀ mi lọ́rùn ayé là ń gbé mi ní pẹ́ padà wá mi ní pẹ́ padà wá báyìí trust me. rántí gbogbo ìlérí tó ṣe fún mi o kò sọ pé ní fi mí sílẹ̀ ní ìgbà kankan ṣé parọ́ tán lóòótọ́ mo sọ bẹ́ẹ̀ mi ì dẹ̀ fìgbà kankan parọ́ tán ẹ̀ I really love you mi ì ní pẹ́ padà wá báyìí ṣùgbọ́n. Hmm. rántí pé ìgbéyàwó tí màá tẹ́ ṣe lọ́rùn a ní wípé títí láéláé lájọ máa máa wà má ṣe dààmú ayé bọ̀. mi ì lè ever die ayé là ń gbé mi ì lè ever die trust me. ayé bọ̀ má ṣe dààmú. mi ì lè die náà. Hmm? mo nífẹ̀ẹ́ gan ṣọ́ọ̀. èmi náà nífẹ̀ẹ́ <laughs> owó àwọn flowers yìí. àwọn àrẹwà gan òdòdó rẹwà púpọ̀ àmọ́ rẹwà ju òdòdó yìí wo àwọn ilé náà ohun tí ilé náà dára lọ́pọ̀lọpọ̀ wọ́n pè mí lọ ẹ̀ẹ́ ṣe ti rí bẹ́ẹ̀. ayébọ̀ ayébọ̀ ayébọ̀ ayébọ̀ ayébọ̀ ayébọ̀. bàbá bí mo mà ṣe máa ń rí arákùnrin yẹn lójú àlá mi nìyẹn bí ká máa ṣeré ìfẹ́ kájọ máa ṣèlérí fúnra wa màá ní mo fẹ́ lọ á ní kí n má lọ pé òun ò sì fẹ́ fi mí sílẹ̀ so something like that aláyẹn òjẹ ìyé mi ni mo ṣe tàn yín wá sà. torí àmọ́ rí àmọ́ ọgbọ́n ṣeré ní gbogbo ìgbà kì í ṣe pé bóyá pé ìwọ pẹ̀lú èèyàn kan jọjọ ní mọ́jẹ̀mú pé ẹ̀fẹ́ ra yín sì tó dáyé. àrárá sà. o sì gbé èèyàn kan múlẹ̀. màtọ́. Ah ìwọ bá rú ni lójú gbà mí àbílẹ̀ léèrè irúmọlẹ̀ ó jẹ́ ká mọ̀ rẹ̀ tá à ń lọ sóti. igúdugún ní gbẹ́bọ̀ sálú ayé akàlàmàgbò ní gbẹ́bọ̀ ìsálú ọ̀run ọ̀tún àtòsì ìwọ̀n ìrúbọ àrúmọ́dà dífá fún ọ lóde ìwẹ́lẹ́ ìwẹ́lẹ́ èpè lépè ìre oníre èpè tẹnugbà sọ̀rọ̀ wọlẹ̀ ọ̀tún ẹyẹ kan bọ́ òsì ẹyẹ kan bọ́ òòṣà lóní kẹ́yẹkẹ́yẹ mẹ́jọ òun wá kẹsẹ̀ dífá fún tàlàbí ọmọ òòṣà ìsẹ́pẹ́ ẹ̀gún ìtì ẹ̀gún ẹ̀rùn ló yà lómi dọ̀ wọ́n tàlàbí ọmọ òòṣà gbàgbé lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́yẹ lọ́rẹ̀ bomi ó láwọn ẹlẹ́yẹ lémi bọ̀ rẹ̀rẹ̀ ní tí bá bẹ nídìí ọ̀rọ̀ yìí ẹni tó láyé igba rúmọlẹ̀ mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí ẹjọ́ yé mi gbogbo ibi tó bá so sí. Hmm, ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ arábìnrin tí n bá ní parọ́ fún ọ tí n nífẹ̀ẹ́ kọ tanná fún ọ ọkọ ọ̀run ní bẹ lẹ́yìn rẹ nídìí ọ̀rọ̀ yìí. ọkọ ọ̀run. sórí tí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ó yé mi ni wípé ó ti ṣèmùlẹ̀ pẹ̀lú ọkọ ọ̀run ọkọ ọ̀run tó ń ṣe ìmùlẹ̀ pẹ̀lú rẹ̀ ò ní dẹ̀ ọ́ torí ìwọ pẹ̀lú rẹ̀ ti ṣègbéyàwó látòde ọ̀run. ayé tún làwọn kan fi ṣẹ̀ṣẹ̀ gbé lóní ọ̀hún já bèrè kakó bóyá ó tiẹ̀ mọ̀ páyé ṣókùnkùn ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ṣọ̀wọ́n wọ́n ń tajà wọ́n ń rajà ohun ìjà bèrè kakó ìbá o jẹ́ kó bó jà. alákòóso ẹ̀mẹ̀rẹ̀ ayé tòun ọ̀run mo wá láti wá so ayé náà ń dé àti ayé bọ̀ mo wá láti wá so wọ́n pọ̀ ọkọ ayé náà ń dé ṣé gba ayé bọ̀ gẹ́gẹ́ ọkọ. yeye ló gba ayé bọ̀ gẹ́gẹ́ bí ọkọ mi lóde ọ̀run àti lóde ayé. ayébọ̀ ṣé tọkọtọkọ ló gbáyé là ń gbé gẹ́gẹ́ bí aya rẹ. mo gbáyé là ń gbé gẹ́gẹ́ bí ìyàwó mi lọ́run àti ayé ọkùnrin kọkùnrin kankan kò dẹ̀ gbúdọ̀ wúlò dé ayé. ní báyìí mo wá fẹ́ sọ pọ̀ láti wákàtí ìlọ ẹ máa bẹ̀rẹ̀ sí gbé gẹ́gẹ́ bí ọkọ ìfẹ́ ìjìnlẹ̀ ìfẹ́ tí kò lábàwọ́n láéláé àmọ́ o kí ẹnìkan kan náà méjèèjì kẹ má ṣe yàrá yín lóde ayé o. ìwọ náà èso ọmọ lásán sọmọ lásán ló pera rẹ ní ìwọ pẹ̀lú ọkọ ọ̀run yìí tẹ̀sí tí jọjọ múlẹ̀ òun ló ṣe okùnfà gbogbo ọkùnrin tí ò bá ọ kalẹ̀ tí ò lórí ọkọ látàárọ̀ kùtù dálẹ̀ yìí wo bí ṣíṣe kú o. kí ni solution báyìí sáà òṣèlú ṣíṣe kù sórí níbi tá a bá dé yìí a ṣe ìpínyà láàrin ìwọ pẹ̀lú ọkọ ọ̀run ni kí tayé lè gbáyé kí tọ̀run lè gbòde ọ̀run a lọ rèé mú ohun ẹbọ a mú ohun ètùtù a pe àwọn eléré ayé àti eléré ọ̀run ní àyín náà láti ṣe wọ́n sì ń fún lójú tó dáa ẹ̀kọ́ àkàrà a sì pèsè ẹbọ kàǹkà tí kagúnláyà á gbé lọ sóríta tába ti fẹ́ lérè ayé ní tiwọn tá a fẹ́ lérè ọ̀run tiwọn wọn wà bọ̀ sí ọṣẹ kan òun lọ́ọ̀fì wẹ̀ wo làdúrà ẹ̀ bá gbà. tábàjẹ́ ti ṣe àbùṣe ti bùṣe everything ti wà okay. ó tán màá rọ́kọ. bẹ́ẹ̀ni. bí èlò ló máa ná mi sá. ẹ owó tí ó náà ò lè pọ̀ bíi hundred thousand sí bíi one fifty ó yẹ kí n tàn wí kó yẹ kó lè yanjú. tí wàá ti ní hundred tí one fifty ṣe everything ti wà okay. kíákíá mo sì fi ń dá olójú kó tó kúrò ní àyín àwọn ìgbárùmọlẹ̀ yóò pèsè ọkọ tó fẹ́. Ah, àbábá máa ṣe. yóò ti gbọ́ ṣe ìyá ti jẹ mí. elédùnmọ̀rì ò ní fìyà jẹ ọ́ látòní lọ orí ìlémèrè ọmọ ọ̀já borí pé ọmọ ògún ìṣẹ́kù ọmọ ìlémèrè orí ìṣẹ́kù apadà lẹ́yìn rẹ̀ borí pé ọmọ ògún ò ní ọmọ tẹ̀lé ọ kó o tó kó o ní àyè wọn bọ ṣiṣẹ́ kan tọ́lọ̀ yìí fi wẹ̀ so tó bá ti wá wẹ̀ owó ẹ̀sẹ̀ owó ẹ̀yà dànù ni. ẹ̀dá ayé káàkiri sí ká má padà ẹ̀bí ọkọ rẹ̀ mi. ah, ah. ah. ò ní burú gbogbo yín pátá gbogbo ẹ̀yin ẹgbẹ́ tó jókòó ìparapata ń wò ní wá yín tì ogun tí a fẹ́ sẹ́yìn ní sẹ́ yín lórí ẹ lórí ọkọ ẹ bá kó àbíró ẹ bá bo àbíyè èyí tá a sì fẹ́ ṣe lónìí kò ní jáde mọ́ kò sì ní hun wá ohun tuntun kì í hun bẹ́ẹ̀ ìhun ẹ̀ kì í hun iná bẹ́ẹ̀ ni gbogbo tá a bá ṣe lónìí kò ní hun wá ìlẹ́ o orí rẹ ò ní burú àdúrà tiẹ̀ náà gbà Hmm, ọ̀kànràn ọ̀kànràn ní ọ̀kànràn lọ́hùn ọ̀kànràn fábùrù ó di méjì díbọn fún ọlọ́pàá èka àtọ̀nà fọyọ̀yàn bá lẹ́kú lọ ìjẹta ni ó bá lẹ́kú kúrò lẹ́yìn òwìwìrì àtọ̀nà ìfọ́jú wọn lára òwìwìrì. ọ̀kànràn kan ní ọ̀kànràn kan lọ́hùn ọ̀fọ̀ gbùrù méjì díbọn fọlọ́pàá èka ọmọ àtọ̀nà ìfọyọ̀yàn bá wọn lẹ́kú lọ ìjẹta ni ó bá lẹ́kùn lọ nílẹ̀ yìí o òwìrìwìrì àtàná ìfọ́jú wọn lára òwìrìwìrì ìsìnkú ọ̀run wọn pẹ́yìn dà. àṣẹ. ọkọ ọ̀run ó padà lẹ́yìn rẹ. àṣẹ. orí rẹ ò ní burú. àṣẹ. ọlọ́kọ̀ ayé. àṣẹ. ọba wọn bá bu àbíró. àṣẹ. ọba kú àbíyè. àṣẹ. gbogbo ohun tó bá fọwọ́ kójọ báyìí pátápátá ni ó jẹ́ tiẹ̀ o. àṣẹ. o sì ní sọ nǹkan nù. nǹkan ò ní sọnù mọ́ lára. wo bí ẹ̀yin tó láyé ẹ̀gbá o nítorí a ti ṣe lónìí o bó ti yẹ ká ti ṣe. wọ́n ní ọ̀tún àtòsì kì í rúbọ àrúmọ́dà dífá fún olóde ìwẹ́lẹ́ ìwẹ́lẹ́ èpè elépè ìre níre èpè tọrun gbà sọ̀rọ̀ wọlẹ̀ gbogbo ègún ayé rẹ lónìí kó wọlẹ̀ lọ́wọ́ orí rẹ ò ní burú o o sì ní sì ṣe bó o ti ń lù ní ọmọ ọdún o ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ pátápátá ẹ kú àdótì àtúnṣe ẹ̀yin ṣe rí ìtànṣe yìí kò tán síbẹ̀ o bá a bá ti parí gbogbo ètùtù yìí pátápátá gbogbo yín kò sì ti lọ lé o nítorí a sì ètùtù a sì dóríta nígbà bá ti gbé sóríta látò padà lẹ́yìn rẹ̀. Fáyọ̀kẹ́ níbo ló wà náà ó ti pẹ́ jù náà báwo ló ṣe ń ṣe bẹ́ẹ̀ tó má kúrò níbàyẹn sí wọ́n tún lọ síbòmí ó lè má rí mọ́ ókè ó ti fẹ́ débi níbo ló wà tó bá ti bá wa that's it ṣáà má pè ẹ wọ́n ti ń ṣe lọ́wọ́. gbogbo ìtòkù pátápátá òun láwọn àjò gbéra ńlẹ̀ tí wàá wúre fún wàá wúre fún wàá wúre fún ìtòkù eh. ká gbé tutù ká gbé lọ. yóò dáa fún ọ ọ̀dẹ̀dẹ̀ olúworí kì í gbóná o ilé rẹ ò ní gbóná. ó ní orí ẹni làwùrẹ́ ẹni ooo orí ẹni làwùrẹ́ ẹni bí mo bá jí lówùrọ̀ màá gbà á rí mi mú ooo. ó débi ìbọn nínú mm, àbí. wọ́n mm. ní orí làbábọ̀ àbáforí sálẹ̀ ìgbà tó ní gbẹni kí lòrìṣà wò orí rẹ ò ní burú o àṣẹ wà ẹlẹ́dàá rẹ ò ní padà lẹ́yìn rẹ ó ti mẹ́jẹ àjàbọ́ ó fi borí rẹ báyìí kó jàbọ́ lọ́wọ́ ọkú o kó jàbọ́ lọ́wọ́ àrùn kó jàbọ́ lọ́wọ́ ìsìnkú ọ̀run kó jàbọ́ lọ́wọ́ ọkọ ọ̀run gbogbo tó bá ń ṣe pátápátá kó mọ tó ọ lọ́wọ́ o kó tó ọ lọ́wọ́ kó tó ọ lẹ́nu o ò ní fẹsẹ̀ rẹ rìn lọ bí tó ti gbé pa ọ́ wo bí ó ti fẹ́ já bọ́rí rẹ lónìí káyé rẹ ó tutù nítorí o gbé gúnugún o fi bọ́rí káyé rẹ ó lè gún o ti gbé yí àkàlàmàgbò o ti fi bọ́ ọ̀run rẹ kárùn rẹ kó lè kalẹ̀ orí rẹ ò ní burú nú ayé o orí rẹ ò ní burú o. àṣẹ para rẹ dúró. èyí tó kù ó kù sọ̀rọ̀ ní ó yá ìwọ gbé gbé gbé gbé kálọ̀ rẹ wálé tutù tọ́lá dé ní ìsìn ká gbé ètùtù. ó ní omi ò dápá omi gbẹ̀gì omi ẹlẹ́sẹ̀ omi gbẹ̀yàn lọ o ìfòòró ayé wa o omi gbé lọ. omi ò omi gbégi omi ò lẹ́sẹ̀ omi gbẹ̀yàn lọ o ìfòòró ayé wa o omi gbé lọ. àgbàná ayé wa o omi gbé lọ. gbogbo àrí náà ayé wa o omi gbé lọ. ẹbọ tiẹ̀ kó má sọ. wọ́n ní ikú tẹ ó dorí ayùrẹ́ ayùrẹ́ lòun ò lọ́rùn ẹrù ó ní ikú tẹ ó dorí ìrókò ìrókò lòun ò lẹ́rù ẹrù ìrókò di gbọ̀ngàn nílẹ̀ orin náà títí o bá wọn níbi tí wọ́n ti ń pèrò ọ̀rọ̀ àìkú o bá wọn pèrò ọ̀rọ̀ àìkú orin náà títí o bá wọn níbi tí wọ́n ti ń pèrò àìrè lẹ́ni o bá wọn pèrò ọ̀rọ̀ àìrè orin náà títí o bá wẹ́sùwẹ́sù níbi tí wọ́n ti ń pọnmi lágbádá o bá wọn kírun wò ìpínyà dé báwo àtọkọ ọ̀run o kò padà rí wọn mọ́ kárà ọ̀run máa gbọ́run o kárà ayé lè gbáyé kó lórí ọkọ kó bá kó àbíró kó bá bọ àbíyè òun lónìí o tún padà rí mọ́ o ìpínyà bá yín nù ètùtù ti fín ẹbọ ti fín ètùtù sì ti dà ó yá wúre wúre wúre wúre wúre wúre gbogbo tó bá wí lónìí pátápátá ó yá ó dilé ọ̀tá ó dilé odù. àṣẹ àṣẹ òkùnkùn ní sàṣẹ àṣẹ kọlọbọ ẹnu rẹ èyí tó bá wí lónìí ní rúmọlẹ ọ̀run ọgbà wo èyí tó wí lónìí kó sàṣẹ o eku kó eku ẹyẹ gbogbo yín ẹ ní sọkú ojú oorun lójú ayé lójú àlọ́ òtún padà rí mọ́ o nítorí náà tó tó nítorúwe tó gbé mi tó jìyàn nù tó bá balẹ̀ òtún padà wí wá sẹ́nu mọ́ ọ̀rọ̀ tárúgbó bá sọ kẹ́yìn ó dègún bẹ́ẹ̀ ni ó sì dàṣẹ lónìí ó lórí ọkọ ó bá ọkọ àbíró ó bá bọ àbíyè ó ibi tá a wí

ibi ẹ̀dá ń lọ kò jìnnà ibi à ń rà sí ló máa pọ̀ ṣebí ibi ọ̀rọ̀ báyọ̀ ẹ̀dá ayé ká kíyèsí ká má padà jẹ̀bi ni ọkọ ọ̀rẹ́ mi ni.

Thank you. omni super ficti et in bono dantur et in bono sunt et in bono sunt et in bono sunt et

คุณปู obìnrin ẹ kú ìrọ́jú nílé ọkọ yín ẹ̀yin obìnrin ẹ kú ìrọ́jú àwa ọkùnrin. ẹ káàsán. ẹ káàsán. ẹ jọ mọ́níjà nínú ìgbìmọ̀ èmi ni manager bí rọrùn. ah okay that's good ẹ jọ mo ti ń pe chairman tó máa ń ní kí n wá rí àwọn mo dẹ̀ ti ń pè wọ́n mú wọn pí kọ́ mi so mo kàn decide pé bóyá kí n wá check wọn bí báyìí. oh chairman chairman usman for now ó wà ní tìǹbà. it's okay uh, nípa toiletries tí ìjọba máa supply company torí ẹ̀ ni mo ṣe wá so mo ní kí n béèrè pé báwo lẹ ṣe máa fẹ́ sí so that màá lè mọ̀ pé mo máa fún yín discount. ok ẹ máa ní láti ṣe wá dáadáa actually thirty dozen la máa gbà ní every two weeks so àmọ́ ẹ bá ẹ ṣe wá sí i. ẹ wò ìyẹn ló kéré jù ẹ fi yẹn lẹ̀ fún mi ṣẹ́rí máa supply yín mo dẹ̀ máa fún yín dẹ́ta mo dẹ̀ nípa máa ṣe yín dáadáa gan. <laughs> ẹ ṣe mo appreciate gan. Yeah, nice being busy. Thank you. I really appreciate it. All right, take care. All right, ma. Abi ṣe yín ti ṣe àwọn àbáde wa. Okay, ẹ ṣe. Bye. Okay. light mi ò rí mọ́tò ń tàn bọ́lẹ̀ mọ́tò sí. What can you say to this? Mo ń bí ẹlẹ́rìí náà ṣé ò lè lánàá sọ̀rọ̀ mo ní kí ni nǹkan tó fẹ́ sọ sí picture yìí wà. Baby, I know you too well mo mọ̀ pé tí n bá sọ fún ẹ pé mo jáde irú àwọn mi ti kù. àwọn ẹni tí mo lọ bá ṣe meeting àwọn tí mo fẹ́ máa supply ní toiletries nìyẹn ah, hmm. and besides ah, ẹnì kejì yẹn tó júwe ibẹ̀ yẹn fún mi how do you come about this i don't understand what's going on. kí ló ń ṣẹlẹ̀ i don't understand bó ló ti rí gbogbo eléyìí. so torí pé tó bá like tó bá ní kó explain fún mi mo lè máa. Ṣọlá ni ṣé mi ló mú ṣeré. Olúwa mi ò mọ ìṣeré náà. O ò ní sùúrù. Okay, you know what? I'm going to pay you your money very soon. Màá jẹ́ kó mọ̀ pé ìjà olójú méjì ni mí. Àtiwájú àtẹ̀yìn kò sí tó ṣe dìmúnú méjèèjì. Tí n bá fara mi kúrò lọ́wọ́ ẹ̀ gbogbo owó ẹ̀ á di ẹ̀jẹ̀ ni. Èmi. Ṣé o kébì ò láti? ṣọ́n kí mi ò tí ì rí tọ́lá ni màá fi ojú ẹ̀ màá fi hàn màá po èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. tòmí gbọ́wọ́ dé ní mo ní màá fún ẹ lówó ẹ ṣébí mo ní màá fún ẹ lówó ẹ i will give you. ok kò sí wàhálà èmi ní sùúrù mo ní sùúrù jẹ́ kí n jẹ́ kó mọ̀ forty eight hours ni mo fún ẹ lẹ́yìn ẹ̀ tí mi ò bá rí nǹkan kan máa jẹ́ kó mọ̀ pé àjà ló lẹ́rù irọ́ ni pẹ́pẹ́ pa. all right kò sí problem fún lóore. ok ok. Wàsíù Adéyanjú the genius lóní káfí kọ́ngbọ́n o àìmọ́ nínú ayé tún làwọn kan fi ṣẹ̀ṣẹ̀ pé lóní ọ̀hún já bèrè káàkiri bóyá tiẹ̀ mọ̀ báyìí lókùnkùn òye bẹ́ẹ̀ lọ́wọ́. with two problems. So what am I going to do? Amy, <laughs> Amy, omi nítorí wọ́n sọ fún pé ajá ló lẹ irọ́ ní pẹpẹ ń pa. Fẹ́mi nínú ayé ká máa wulẹ̀ a bá gbé gbèsè ẹ̀dá fún ẹ̀ṣẹ̀ àti bọ́ọ̀lì rẹ̀ ó máa ń ta. Mọ̀mí, Bọ́lájí ti sọ mí punching bag. In fact, ìwé ni mo rọ́pọ̀ pé àti bó ṣe la orí mi mọ́gìrì. Will you shut up? Oh! Oh, what I tell you? Hmm? Ọ̀pọ̀rọ̀ ọmọ Bọ́lájí. Bọ́lájí. Bọ́lájí tó ń mú mi gẹ́gẹ́ bí bí ìyá. Ó ní ó ṣe lẹ́nu ẹ. Gbẹ́nu ọ̀ṣẹ́ dákẹ́ mo ṣì ń sọ̀rọ̀. Tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ nìkan sọ. Tó bá ti fẹ́ ya ọmọ burúkú nìkan sọ. Tó wá ń purọ́ mọ́ ọmọ lọ́mọ. Ah! bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run. Yeah, I'm so grateful. Like, ẹ ṣe ló I'm so excited. God bless you so much. You really made my day. Thank you so much. I will talk to you later, sir. Kí ló dé? Mom, see me. Sister, can you take a guess? kí ló ṣẹlẹ̀. ọgbẹ́ ajé ló bẹ̀rẹ̀ sí i mo ti bá lórí ṣe. after all this while. thank you. like Bọ́lájí bẹ ríṣẹ́. ṣọtán Bọ́lájí kan náà bẹ̀rù ọlọ́run. really. kí ló tún dé. this is true. this is true. this is real. I don't get alert. Don't do me. don't ló ṣẹlẹ̀ jàre kí ni? Don't do me. Ẹ kọ́ jùlọ àti mi. Ojúbọ́lá kí ni sí ìpè? Wọ́n ṣe pèrè ìwé ní two God, I give you all the praise and all the honor. Ah, Mọ̀sí, ó ní kí ibi tí èmi wọ́n to get n kí àwọn complete. Ìwọ náà. Ah, thank you Jesus. Ìwọ náà. Thank you daddy. Ah. Wait, wait, as in Bọ́lájí, who send two thousand naira Yes, ah, this is gonna be. One more yìí. Ah bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run tó bá fẹ́ máa. Mm. Ah, mi ṣe mo fẹ́ ẹ believe me abi it's okay it's fine in fact ẹ jẹ́ kí n máa lọ mo fẹ́ máa lọ. o ti ń lọ. Ah, ẹ jẹ́ kí n máa lọ. ọkọ ìkíni ṣe lórí. Oh, kò kí bọ́lájí fún mi. ẹ fi tàbí dáadáa o. mo bá ń ṣàdúrà fún ọkọ alálùbáríkà ọmọ oore ni wọ́n lọ́hùn mo rọ ọmọkùnrin tó fún mi tó fún ọmọ mi Eh? So this is a good news. It calls for celebration. Ìyá ẹ kó lè gbà ọgbọ́ o. Ọ̀rọ̀ yìí eh, ló kúkú sí wọn. Tọ́lájí ti fẹ́ pa mí. Tọ́lájí ti nígbà ọ̀làgbà ó ti sú mi ní ìmọ̀ nǹkan tí mo ṣe bóde ti bèrè lọ́rẹ̀ pé kí lè ṣe mí kí ni mo ṣe fún ẹ ṣe fẹ́ pa mí ni kò dá mi lóhùn. ọjọ́ ẹ̀bẹ̀ ló ti bẹ ọkàn rẹ̀ kò ṣẹ́ <laughs> nítorí wọ́n ní tí ò bá ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan ò déédéé ṣẹ̀ o. daddy come on you're my dad tí bá ti ń parọ́ fún gbogbo yẹn ṣé mo máa parọ́ fún ẹ̀yin náà ni ìmọ̀ nǹkan tí mo ṣe fún Bọ́lájí mi ò ṣe Bọ́lájí. ṣé ó dẹ̀ wá fi pé kò ń ṣe ìtorí àìrọ́mọbí tí ó wà láàrin yín ló ṣokùnfà gbogbo bó ṣe ń misbehave ẹ̀ tí kò fi bẹ̀. dáadé i ọ̀rọ̀. ok ó mọ nǹkan tó bá ṣe tí ọ̀rọ̀ bá ti rí bó ṣe rí wá lu ìdí obìnrin yẹn obìnrin yẹn náà tí nǹkan tó máa ń ṣe ni pé tó bá ti di ní ọwọ́ òru ìwọ kan òun kan kò pé kó wá lu ète obìnrin kó bá sọ̀rọ̀ kó pè lórúkọ tó ń jẹ́ ìmọ̀pá jẹ́ ẹ tó bá ṣàlàyé fún un náà ronú dáadáa náà ìgbà tó lè kórè ọ̀pẹ. Dad, are you sure this is going to work? Absolutely. ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá wà pé tó bá dàbí pé kò fẹ́ yẹ maybe kí ni adopt the system man to man kí n pè kí n bá sọ̀rọ̀ man to man you know mo ṣe ọ̀fà gbọ́rọ̀ sí mi. ẹ bá mi pè é bá mi pè Bọ́lájí ẹ bá mi pè kó má pa mí ẹ bá mi pè Bọ́lájí dájú ẹ bá mi pè kẹ́ ẹ bá sọ̀rọ̀. sọ̀rọ̀ fún ẹ̀yin obìnrin ẹ ṣe máa tẹ́wọ́ ẹ̀yin mọ̀ká tó ń ṣe mẹ́wàá wàá ti ṣe mẹ́wàá. because of there ni wọ́n máa roko sí òun ní sọ ọ̀rọ̀ òun kó jẹ́ ká mọ nǹkan tó rí lè ṣẹlẹ̀ kúnlẹ̀kúnlẹ̀ yẹn òun ní sọ. ó ah, ah, yẹ kí n mú kí mo ti fún ma parọ́ fún yín tẹ́jẹ́ bàbá mi ni mo lè parọ́ fún yín náà. if that's the case wọ́n máa wọ ṣàmà lọ sí ẹ èmi á pè má bà sọ̀rọ̀. and then ló mú nǹkan tó kà fún mi njẹ́ o fi tó mọ̀ mẹ́rin létí rárá. dadi mọ́mi lẹ pé just like that mọ́ mi tẹ́ pé mo ti máa lọ sọ́dọ̀ wọn wọ́n sọ fún mi pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ mọ́ mi ò believe mi rárá. really yeah in fact oníjọ́ kan tó jẹ́ pé tí mo lọ fẹjọ́ sùn mọ́ mi dáàdi ẹ̀ ní bí mọ́ mi gbá mi ní etí ni wọ́n ní mò ń parọ́ ni mọ́ mi gbá mi létí wọ́n ní mò ń parọ́ ni. ló má wọlé ṣùgbọ́n wọ́n ṣàmà lọ́lé kó jẹ lọ́jà kó lọ tẹ́kì ẹ̀ sóúnjẹ ọ̀fọ̀ kó ẹni tì í fine ok daddy all right sir. All right, sir. Yes, sir lè ti ṣe kankan fún wọn fún wọn. Hello, sister mi. I'm fine, ma. I'm fine. Ọ̀rẹ́ àti ẹ̀rù ń eh? bá mi. Báwo ló ṣe máa ń ṣe báyìí pàápàá? Ẹ́ ṣé bí mo sọ fún ẹ, ṣé mi ò sọ fún ẹ ni? ẹ má bínú sí mi mà èmi náà ti ń dress up lọ́wọ́ báyìí. kò jáde okay wọ́n wọ́n sì. gbogbo nǹkan tó máa wọ́n mi ra provisions and eh, oúnjẹ foodstuffs wọn mo ti ra everything kalẹ̀ mi ò rí ẹ. sista mi bẹ́ẹ̀ ti ń rí ẹ ṣé gan-an ẹ ṣé gan-an I really appreciate thank you very much. sori mo fún ẹ ní just thirty minutes tí n bá ti dúró díẹ̀ tí mi bá ti rí ẹ àmọ́ o ò lè bá mi lé o. èmi náà ń dress up lọ́wọ́ báyìí ni mo wà ní bedroom mo ń dress up lọ́wọ́ báyìí. mo ti gbọ́ sista mi máa meet up i will meet up. mo ti gbọ́ ṣáà má pẹ́ bá pẹ́ gbogbo nǹkan tí ọmọ fi falẹ̀ ni. ma meet up in that thirty minutes. mo ti gbọ́ it's okay All right, then go take it. ṣé wọ́n mi wá bẹ́ẹ̀ yẹn jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ náà. wọ́n receive call ní parọ́ lọ́wọ́ báyìí. o oh, ẹ eh, ok wọ́n receive call bá mi kí wọ́n gbà yẹn mo mọ̀ kí wọ́n alright then go take it má pẹ́ o. ọgbọ́n yìí èèmọ̀ ni ọ́ tá a bá ti fẹ́ mi nínú ayé ká máa wọlé mi o tá a bá gbé gbèsè tí ó yẹ ká gbé àti bọ́ nínú ẹ̀ ó máa nira o ọkọ̀ mẹ́ẹ̀mí ni. kí gbogbo eléyìí tó ṣe yìí ń sè ṣé ìwọ tó dábẹ́ dúró fún ni mi ò rò pé ó ní ìgbọ̀nkọ́ láti sọ àbí. no tell me the meaning of all this ṣé bó sọ fún mi ìsìn pé o ti rí àlá tèmi so why are you complaining. ẹgbẹ́ tí mo wá láti kọ ìwọ lórí pé kí n dúró náà ó yẹ kí n ti bá nù náà wá tó fi ní kí n jókòó síbí wá. tòmíwá tòmíwá jọ torí ọlọ́run ó dé ṣàánú ayé mi má bà ayé mi jẹ́ two million naira ló ti gbà lọ́wọ́ mi. I'm left with nothing. Torí bọ́ ṣàánú mi, ìgbẹ́jọ́ torí Ọlọ́run, why are you doing all this? I don't understand. O ṣe múrọ́ mọ́ gbogbo ìṣòro tó nínú ayé ẹ̀ báyìí. Mo máa hà àti ẹ̀kọ́ sọ ẹ̀kọ́ sọ pé orí ẹ̀ wò torí mi ò pé lóòótọ́ ni torí ó yẹ kí n mọ̀ wípé o ní irú ayé àtọ̀rọ̀ yẹn tí wọn ò bá parọ́ yẹ kó ti sọ fọ́kọ ẹ bá yí ẹ ti bàjẹ́ náà o ah. wípé kò sí èso kankan tó lè jáde látara ẹ ó yẹ kó jẹ́ kọ́kọ́ ẹ mọ̀ láti jọ ṣe bó àá fún lọ́kọ ẹ náà ni náà ó parọ́ kọ́kọ́ ẹ ni listen irọ́ òṣì tó pa ẹ má pa dandan tèmi àwọn góòtù tó ní ní nǹkan bàbá kílèsì gbogbo góòtù tó ní ádùnnú. wọ́n fàjà rí ọ̀rẹ́ yẹ́ẹ̀ mo fẹ́ sáré délé fẹ́ rí ọ̀rẹ́ mi kò mo fẹ́ gba ọkàn lọ́wọ́ ẹ̀mí estate wa ẹ bọ̀ of course máa délé máa délé mo fẹ́ mú nǹkan anyhow náà wẹ̀ ló wà mi ní bẹ́ẹ̀ dé estate wa already alright talk to you later. olẹ́rù olóòlówó wá tí góòdì ẹ ò bá dowó bọ́dì ẹ dowó o lọ gbọ́ ọ̀nà tó máa fi ní five hundred fún mi nù tó bá dúró sẹ́gbẹ̀ẹ́ títì wọ́n á fún ẹ lówó. tóbi gbọ́dọ̀ ló ṣe sọ̀rọ̀ báyìí kí n ti gbé gold mítà kò dáa báwo at least báyìí kò dáa. Ah, gold ló dùn ẹ ara ẹ ò dùn ẹ wèrè aṣẹ́wó lórí morocco ọ̀ṣọ́kọ́ ọ̀ṣẹ́ bàbá ah. wèrè wọ ṣé tó bá sọ ti tán no problem mo ti rí aláti tuntun wí sí eléyìí o mọ retí tuntun mọ Tomiwa ẹ ọ̀ Tomiwa wọ́n wẹ̀ tóbi wọ́n dúró tóbi wọ́n ní sùúrù. ọmọ tó kí ló fi ṣe báyìí fún mi kò dé ìjọba báyìí mi jẹ́ báyìí mi kúrò ní ọkọ mi. kò dé pa mí sílé má fà mí síta tọ̀ mí mi ṣàánú mi ò tiẹ̀ ṣe é ni. Ah. tọ̀mí nígbà kan tó ń ṣe yìí ò dá o nǹkan tó ń ṣe yìí wàá rí gírèsì kan tó ń ṣe yìí kò dá o. tọ́mọ what are you doing again kí ló ń ṣe yìí tọ́mọ what is the meaning of this tọ́mọ wá stop it tọ́mọ wá òkè stop nǹkan tó ń ṣe yìí now tọ́mọ wá stop all this. ṣé kí n ìdúró ni àbí kí n sẹ́ndì ẹ̀ sọ́pọ̀ ẹ̀ sẹ̀nsẹ̀ kí n máa lọ ọkẹ́ náà pọ̀ má lọ ìwà tó wù yìí ó dá o ṣáà ló mi ò ṣe ẹ̀ṣẹ̀ ni. o tún gbé glass cup mi lọ ni. màá fọ omi wà. very good. pé nǹkan tí obìnrin fi ju ọkùnrin lọ mo ti fi wọ̀nyí yẹn bó ṣe ń lọ yẹn ìgbà ká tó gbé gbèsè ká ronú jinlẹ̀ ká tó gbé kẹ́dá máa bà á kábàámọ̀ o kárọ̀nù jinlẹ̀ ibẹ̀ láre ibẹ̀ lámọ̀ karo jinlẹ̀ kárọ̀gbẹ̀yìn o kárọ̀nù jinlẹ̀. Ah. madam kílẹ̀ sọ. wọ́n ní kó bá mi ṣí gate kí ló bá mi sọ. madam ẹ mọ o ṣe rí gate tẹ ẹyin fáyẹfáyẹ ní kèmí fáfá mi kí ṣìkú yìí yẹ mi ò ní lè ṣe o. Ah, ah, ayé òkè kí ló ṣẹlẹ̀. adáfo yìí ṣe rí ọ̀gá mi fáyẹfá rẹ kẹ́tí fún mi ní authority pẹ̀lú instruction kò dẹ̀ ní da kéèyàn wá fún yàn ní authority àti instruction kéèyàn má lè tẹ̀lé bẹ́ẹ̀ nìyàn má tẹ̀lé onítọ̀hún fáyẹfáyẹ kẹ́tí overrule tá má gbé lọ sí court of law wọ́n máa dájọ́ ẹ̀wọ̀n egbére fún ni wọ́n ní pé tẹ bá ti fẹ́ jáde ẹ ń gbọ́ wípé kí èmi fámi fámi àrà pa àgbà tẹ̀mí fámi fámi kẹ́ máa pè gbèjè ẹ má sí ilẹ̀ ìlú fún débi pé máa gbé mọ́tò yìí jáde wípé one of the motors ní company kẹ́ máa gbé jáde wípé tó bá jẹ́ pé ibẹ̀lẹ̀ wa ń lọ yẹ kẹ́ ìpọ́tà ti fún yín kí n gbìyànjú ẹ bàbá sẹ́yà tó máa ṣe wúwà nínú àdúgbò kó gbé yín jáde. You are very very stupid. Are you insane? <laughs> Mo ń sọ fún ẹ pé ṣíbíẹ̀sì mo bá mi sọ pọ́kọ̀ tèmi. Are you crazy? Are you mad? Oh, mommy, don't want to tell me. Show me, sha. very, very stupid. Just wait me. Go get out. Madam, mi ò lè ṣí. Ah, ah mi ò lè Show me, sha. Show What's going on? Put your down. Put your down, baby. How are you doing? How are you doing? How was your day? Can you just imagine this fool? Where bàbá yìí mo ní kó mi ṣí kí mi sọ trust pé ẹ eh, eh, ọkọ yìí ni kí n má gate fún you can you imagine wọ́n sọ báyẹn fẹ́ mi nínú ilé mi. keep short please. Ah. nínú ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ ń sọ pé ó sọ pé ọkọ yẹn ló ní kóun má ṣe gé tàbí. Ah, baby you heard me nǹkan tí mo sọ náà ni pé ó sọ pé ọkọ tèmi. so tó bá wá ń pè ní wèrè yẹn ta ló ń pè ní wèrè ta ló fún láṣẹ pé kó má ṣe gé tán. baby o gbọ́kàn tí mo sọ ni mo jáde ó ní kó. Ah. ìwọ ni kò jẹ́ kí tiẹ̀ láṣẹ nǹkan tẹ̀mí sọ mo ní nígbà tí ó dárúkọ mi fún ẹ so tó bá wá ń pè ní wèrè mo ní ta ló ń pè ní wèrè. baby what are you talking about. Oh, what, what am talking about yẹn sọ máa ń kí ló ṣe kí ló ṣe kí ló ṣe yín èmi ni mò ń sọ sálárì yín náà yes or no. yes sir. náà ìwọ ọmọ ní láti fara ẹ balẹ̀ wà lọ kó ẹrù ẹ sìn ìlú yín ya ìwọ safety. ọ̀gá o ẹ̀yin ọ̀gbìn ẹ kú rọ́jú nílé ọkọ yín. Ah, àbúrò ẹ wà ní bébí kìdí àwọn ọmọ àgbàjọ sùn ó sì máa ní tó ṣe sábà. oyè ṣubú ni oyè ṣubú kẹ oyè ṣubú lórí bí ni nàbọ̀dẹ̀ sọ mo máa tẹ̀kẹ̀ easy. oyè ṣubú kẹ. oyè ṣubú ń bí ni. Ah. jọ help me kájú lọ sọsọ. stop me sir. stop obìnrin mm, ẹ kú ìrọ́jú nílé ọkọ yín ẹ̀yin obìnrin ẹ kú ìrọ̀jú àwọn ọkùnrin. dókítà dókítà dókítà dókítà dókítà. ọ̀gá o ẹ̀yin obìnrin ẹ kú ìrọ̀jú nílé ọkọ yín ẹ̀yin obìnrin kí ló sọ̀dá? ọ̀gá ọ̀gá ọ̀gá mọ̀dá ń pa. wọ́n náà mọ̀dá ń mà bí kí ló mi gẹ̀ẹ́sì ọ̀rọ̀ ẹ ọ̀gá ó ti lọ màdámù wà náà. ẹ níbo ni wọn kọ́ lọ. mo lórí mi. níbo ni màdámù wà báyìí. hospital hospital hospital bo. mi ti hospital. ẹ wọ́n wọnú mọ́tò kájọ lọ. ẹ má ṣe é lọ. àwọn ah, ní mọ́tò níbo ló lọ. ẹ má ṣe é lọ. kájọ lọ sábẹ́ lọ. ẹ má ṣe é lọ. dámù dámù dámù mi kí ló mọ̀ tẹ̀lé báyìí. ọ̀gá o ẹ̀yin obìnrin ẹ kú ìrọ́jú ọkọ yín ẹ̀yin obìnrin ẹ kú ìrọ̀jú. ẹ máa ń ṣẹlẹ̀ mo ń tọ́ láti ní sùúrù ara mi ò ní sùúrù. ìyá náà máa ṣẹlẹ̀ ní sùúrù. báwo lèèyàn ṣe máa ń ṣubú nínú ilé ẹ̀ tó dẹ̀ máa ń di wàhálà ó kọ̀ yọ̀ ṣubú ni ah! orí mi máa má gbà bọ̀dé. orí yóò ní gbà bọ̀dé ní sùúrù. ah dókítà táwọn ọ̀rẹ́ yìí ẹ jọba ọ̀la rẹ̀. ẹ ṣe sùúrù àwa ti gbìyànjú tiwa but I lost am. ẹ lọ́ọ̀sì tán ni dókítà àtàlẹ́ sọ pé lọ́ọ̀sì sísítà mi ẹ̀ ẹ̀ lọ́ọ̀sì ẹ̀ ẹ̀ ẹ̀ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ wọ́n yà mí. jẹ́ jẹ́ jẹ́ sísítà mi lọ́kọ̀. lọ. sorry my god ẹ kò lè or something. nígbà tí mi kì í ṣàlejò can't I come to say hello to you. Oh. okay thank you for that. Um, I was live in treating you. I give thanks to Almighty God and you. Mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Iṣẹ́ kọ. Ọlọ́run ò fi wá sílẹ̀ nígbà kankan iṣẹ́ ń lọ. Mm. Mo dẹ̀ hó pé ẹ ń ronú tọ̀rẹ́ mi. Má tàtọ̀. Mo ti fi gbogbo nǹkan lẹ̀ fún ọlọ́run ọba. Just take it. Ṣé mo kẹjọ move forward? Ọlọ́run á jẹ́ wá pẹ̀lú mi. Mo kàn ní kí n wá ṣe hi sẹ́yìn Oh, really? really? Trust me, I so much appreciate it. Yeah. All right, take care of yourself, yeah. okay? Bye. All right, bye. Yeah. Hello. Can you imagine? oníbàárà ń bọ́ lè wọ́ díẹ̀díẹ̀ I fún lówó tán tún yọjú wọlé. Fine. How come? Like, okay, check it now. Mm, oh, Oh, thank God you found it. Oh, shit. Because they are very important documents. You first submit Lola. Okay. Oh, it's late already ó dẹ̀ ti máa ti géètì estate wa ṣé ẹ mind can pass night ní bíbá yìí. fine oh, ilé ilé ẹ̀kọ́ kò sí wàhálà. ẹ ṣe gan thank you very much. when you are ready you can just go to the visitors room. okay. jíjà ọ̀ rẹ̀ if you need my help anytime, whatever help in my capacity, I will definitely render. All you need is for you to be strong. Tábà ní àríwá ẹlẹ́rìí nígbà tí a fi ní ẹ̀rọ lọ́rùn. Ah, Ó lè jẹ́ èèyàn tó máa That is life for you. Around àwọn nǹkan tí a wá You just have to be strong. Okay? Tó bá ní so máa sọkún láti ẹ̀mí dọ́là. Kò sí nǹkan kan tí yẹn fẹ́ tó fẹ́ help. Dànù kó tó máa wọ́n darí Oh, ni mo ṣe fẹ́ wá stroke today break up Ola break up at times they just find an excuse just to break up with me but it's sue me I'm fed up. see just just stop crying okay ẹkún yẹn ò like ẹkún yẹn find a solution. trust me you just have to be strong for yourself. with dání wá wà pé kò like oh. kò sí nǹkan tó lè tí kí o ṣe you get what I'm saying. ìdàgbọ́nà uh-huh, ọkọ yìí kagbọ́n nínú kagbọ́n níta ibi ọ̀rọ̀ yìí dojúkọ ẹnìkan ò mọ igi máa ti yá lómi yà ò mọ bómi tẹ̀ máa gbé kí lọ. can watch. Who is Yeah ya yi mafi kwaga da tsarin ziki a kiyoyin mu da canjin ziki kamar ti tunani wato last time tí mo wá sí ìlànà bẹ́ẹ̀ méjèèjì ṣe jọ ṣe I don't care for my own the love between the two of you. eléyìí kò sígbà tí mo máa kí n láti olólùfẹ́ mi ọ̀rọ̀ tí mo bá ń sọ tí mo bá ń wẹ̀ tí mo bá ń oúnjẹ tí mo bá ń drive tí mo ń lọ sí ọ́fíìsì all the time ni mo máa ń ní sọ. ọkì ni mo fẹ́ ṣe but gẹ́gẹ́ bí ìgbà láti máa ń lọ láti máa táwọn ọmọ wa dúró pé alábàánu pẹ̀lú náà àdúgbò ẹ̀kọ́ ìyàwó rẹ̀. èmi rí i pé tó pẹ̀lú kápá máa ń àdúrà fún kí ọlọ́run tẹ̀sáfẹ́fẹ́ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àmọ́ nǹkan tí wọ́n ń jẹ lọ́wọ́ kó má jọ kún kó má jòkó lò bí àwọn ọmọ bá ṣe máa ń sìn. la wọ́n sọ ẹ̀ máa ń lọ ó fẹ́ kí máa lọ́dún mi. mo kí mi kí máa ronú nípa ẹ̀. Hmm? Hmm? thank God. <laughs> Thank God you're here to replace her. Thank mm-hmm. you. let's watch together. ah! ah! ah! níbo ló tún lọ báyìí bó ṣe ń rèé

ṣebí ibi ọ̀rọ̀ báyọ̀ ẹ̀dá ayé ká kí lè fi kámá padà ṣẹ̀rí. Ah, ah, ọkọ ọ̀rẹ́ mi ni èṣù ti gbé bọ́ èṣù ti gbé bọ́ seriously ibẹ̀ lẹ́yìn máa dàgbà sí ẹ máa gbádùn yìí. ta bá gbé gbèsè jù ẹ ṣayé àti bọ́ọ̀lì ẹ̀ ó máa nira ó máa nira ó máa nira ẹ̀ dákun ẹ̀ ṣayé ẹ̀ dákun ẹ̀ lọ. but máa fi gbogbo ẹni sọ̀rọ̀ mo ṣàmọ̀ pé o ti jẹ́ kí n ṣe nǹkan you promised me tonight and now you're found. Hmm? Well, I will fulfill my promise. Okay, good. Despite fulfilling, I want to ask you some um, questions you the an honest person. Questions? Yes. Okay. Ask me I don't know. Did you really love Tolani? Of course I do. I love her so much. Ṣé kò sí tó fi You love her? Of course I do. But why did you start to assault her? Assault her? How did you mean? Um, how did you know? Solani told me everything before she died. Oh, really? Anyway, I told her unforgettable. I love Talani so much. And I cherish her so much. nítorí pé ó help me gan a lot òun ló gba àwọn ìwà àbàjẹ́ oríṣiríṣi kúrò lọ́wọ́ mi like taking drugs smoke and all sèǹtọ́lá ní yìí náà ló dá gbogbo àwọn kíní ìpadà sí máa yé mi látara bó ṣe break out mi látara bó ṣe betray trust tí mo ní sí látara nǹkan tó ṣe fún mi. mi ń gbọ́ sọ́dànù mi ń gbọ́ the six mi ò understand kí ta ló lè explain. èrè lélẹ̀ ìrọ̀ jẹ sọ bẹ́ẹ̀ tó ọmọkọ tó ń sọ ọ̀tà ni ó ṣe. àwọn ọmọ wo wo jẹ́ ká dáhùn èyí ẹ̀ lóhùn ó lè mọ tó sọ kí ló ṣẹlẹ̀ lọ́ọ̀dì sí i. Ah. kí ló ṣẹlẹ̀ lọ́n di six. ẹ sà ọ di six ó ta ilé ọmọ ẹ̀fọ́ wa kí ló ń pọ̀. ẹ wo wèrè tó pàpà kí ló wá ṣẹlẹ̀ kí lè kí lè kí ló tó rí ẹwọ lẹ pariwo fún ẹjọ́ wọn tẹkẹrẹ lọta kí ló ah! tó rí àtọwọ. ọgbẹ́ ni pápá ọ̀dọ́ ẹ̀fọ́ kọ́ṣì dàrú ọjọ́ káwọn ọmọdé gidi wọlé ẹ wo wèrè lọ. ẹ kọ́ sí lọ. nísùrù nísùrù kí ló tó rí. láti ọ̀dì six yẹn ṣé lady yóò ya wèrè láti gbà yẹn. ò ya wèrè. orí ẹ̀ dẹ́ pé. orí ẹ̀ pé. ọ̀rẹ́ mi sí nǹkan tó ṣọwọ́ ní mi ìmọ̀ bóyá òun lójú ṣé àwa ló ń sọ fún pé káwa kó ṣì dáa ọgbọ ló bá wù kọ́ni jẹ́bi àwa méjèèjì ló ń sọ̀rọ̀ kọ́ni jẹ́bi wọ́n ní máa jẹ́bi méjèèjì tó ṣe kó ń ṣe é. ẹ̀yin wọ́n bá wí ìlú ọ̀sẹ̀ sí ẹ̀yin wọ́n bá wí ìlú lọ́rọ̀ mo wọ ẹ̀rọ ẹ̀ omi. ẹ bá ẹ̀sìn ìjọba mi ta sọ. Ah! ṣé o gbọ́ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ah! mo ń sọ̀rọ̀ tìbínú tìbínú mo ń sọ̀rọ̀ tìkọ́ra tìkọ́ra ṣó ti yẹ sórí tí ayé bá ń ṣe ayé ẹ̀sọ́ jalè má sọ jalè àní tí ọ̀run bá ń jẹ́ ọ̀run má sọ jalè tó bá tún gbọ́ pẹ́ẹ́rẹ́ ọ̀tọ̀ lọ́nà wọn lórí burúkú oníbàdàn ọdún kan èmi ni wọ́n ń sọ fún bẹ́ẹ̀ kẹ́mi kọ́ sí ìdànù o tún jẹ́rìí ayé yìí má ṣe má sọ jalè kí má fi ń jẹ síra ẹ̀ lọ́rùn kó tó máa pàṣẹ pa èmi ló pẹ̀lú lórí ọkọ tó bá jẹ́ jẹ́wọ́ ló pẹ̀lú lórí burúkú ọkọ ìpè ó tún wá lẹ́mìí náà wà bẹ̀. àwa méjèèjì. gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá má sọ jáde àbọ̀ ètò ti sọ àṣẹ àmù. lágbára náà àṣẹ àmù. èmi ló bá sọ pé kò gbé kan èmi ló bá sọ pé kò gbé kan ìwọ fúlàní. ọmọ ìjọ ilé ọmọ ẹ̀dá ni ó tún ní kí ọmọ yẹn nílé ọmọ mọ́ kò sí kankan tó wà nínú ẹ̀ tó lè so mi wàá mọ̀ bóyá o ìfẹ́ keep relationship ẹ pẹ̀lú ẹ o dẹ̀ ìfẹ́ kó jẹ́ ìyàwó ẹ nínú ilé i don't know mi mọ nǹkan tó fà lẹ́yìn tó gbọ́ ilé ìtàn tó ìlè fi keep ẹ pé kó wà nínú ilé ẹ mi mọ̀ mi mọ̀ nítorí nǹkan tí mo expect kó yẹ kó ṣe ń sìn ni wípé pẹ̀lú bó ṣe rí yẹn o kò lè dànù kó má sí lọ́dọ̀ ẹ mọ́ tó bá dẹ̀ ìfẹ́ kó wà lọ́dọ̀ ẹ tó ní reason fún bóyá ẹ ti jọ múlẹ̀ abẹ́ ti jọ ṣe nǹkan kan tó ti yẹn ń sìn ìwọ ló máa mọ bó ṣe máa lọ wá obìnrin míì níta tó máa bímọ fún ẹ àfi tó bá dé nídìí ọmọ ló kù bọ́d nípa ti tọ́lá ní èmi rò pé yẹn lè kó lè bí kó lè bí ọmọ kankan fún ẹ èèyàn burúkú lọ́wọ́ yẹn rà ó mọ̀ pé gentu ó mọ̀ pé wọn ò lè bínú ìtorí ẹ̀ ló ṣe sú ẹrù ẹ̀ kalẹ̀ sọ́dọ̀ ẹ̀ tó bá lọ jẹ́ àwọn késárì ọkùnrin tó wà ń ta òun ló lọ ṣe sí ṣé kò mọ nǹkan tó ju ẹ̀ máa rí àbí òun lọ jẹ́ késárì òun ló ṣàdúró eléyìí fún ẹ̀ kò mọ nǹkan tó máa rí ah no no no no ìyẹn burúkú ni kò lè gbé dọ̀dọ̀ tèmi tí mi ò kì í ṣe lucifere kò lè gbé dọ̀dọ̀ tèmi kí èso gbogbo rádàdà ẹ̀. ọwọ́ ìtìtọ́lá ni ṣẹ̀ṣẹ̀ báyìí fún mi ṣé nǹkan tí mo ti sáà lélẹ̀ nínú kí àti love tí mo fi hàn wáì tó yẹ jẹ́ pọ́dọ̀ mi ló fẹ́ sọ̀rọ̀ èrò orí burúkú báyìí sí like wáì tó jẹ́ pọ́dọ̀ mi gangan ló sọ̀rọ̀ èrò yìí sí. mi ò understand o. ọ̀rẹ́ o ò pity mi ni o káàánú mi ni. mo pity ẹ mo rí ẹ mo pity àánú ẹ ṣe mi orí ẹ ò pé o ó ní láti jẹ́ pé ọmọ yẹn ti ṣe nǹkan kan fún abẹ́ tíjọ́ ṣe nǹkan kan lọ́tọ̀ àbí ládùúgbò gbogbo nǹkan tí mo sọ yẹn ń sìn o tún fọnkífà yorùbá fún mi ọ̀rẹ́ ò bítì mi ni ah! ṣó ní problem ni àbí kí ni nǹkan mi anyway wọ́n ló ní láìpẹ́ dán bó bá ṣe wẹ̀ ló ṣe lè ṣe náà bó bá yẹn èmi kàn èmi kàn jẹ́ kó mọ̀ nítorí tí màá jẹ́ kó mọ̀ problem ńlá ló máa jẹ́ fèmí náà tí bá rí nílé ẹ̀ tí mo dán rẹ́yìn méjèèjì bẹ́ẹ̀ tí mi ò lè jẹ́ kó mọ̀ problem tí lady yẹn ní wákàn máa náwó dànù so mo understand ipò ti ní problem. èèyàn ló máa ń kọ́ ni ká gbọ́n èèyàn náà dẹ̀ ló máa ń kọ́ ni ká gọ̀ èèyàn ló máa ń kọ́ ni ní ká ṣe you understand kò sí nǹkan kan tó pọ̀ jù náà tí mo bá try láti fẹ́rẹ̀ tí mo dẹ̀ soft tí mo try láti ṣe bí gentleman tí mo try láti ṣe bí good man ṣé mi máa mọ̀ pé ọmọ orí burúkú báyìí ní ṣe like kò tí ní jí kò tí ní jí kò tí ní jí ẹkùn tó ń gbénu tèmi náà tó yẹ pé mo kàn tọ́jú ẹ̀ pamọ́ síbẹ̀ ni tó dẹ̀ pọ̀ nǹkan kan ló kí n tọ́jú ẹ̀ like tí mo ṣe fẹ́ ni mo ṣe pé okay fine èèyàn èèyàn ń dàgbà jù báyẹn náà lọ àgbà tí kìmí náà nìyẹn jẹ́ kí n kọ̀ wà ní lókì kí n dẹ̀ rọra gentle like kí n má ma kí mi ní láti máa ṣe bí gorilla dítò pé mo ti fẹ́ yàwó ṣé màá mọ̀ pé ló olórí burúkú ọmọ báyìí ni. jẹ́ kó jí jẹ́ kẹ́kùn tó wà nínú ẹ̀ jẹ́ kó jí àmọ̀tẹ́kùn tó wà nínú ẹ̀ jẹ́ kó wọnú odò kó gbé crocodile àmọ̀tẹ́kùn ẹ̀ jẹ́ kó nawọ́ sókè kó fò kó mẹ́yẹ kó jẹ́ kó yẹ ń sìn jẹ́ kẹ́kọ̀ọ́ àmọ̀tẹ́kùn ẹ jẹ́ kó ní mọ́tò red kó máa gbé kiri kí ló ń tíra láti sọ alọ́mọ hùwà tí ò dáa ń sọ fún mi pé o fẹ́ kí ẹkùn tó wà nù tiẹ̀ jí. ibo mo ti ráyè àwọn òwe wo okay no problem èmi ń lọ tèmi nìyẹn jàre tèmi gbà tó fò mí síbi mo ń lọ nìyẹn. Ah, ọ̀rẹ́ mi ìfẹ́ kóró yẹn o. olójú ẹni tó máa rírun nǹkan báyìí tó máa sọ fún mi. mo máa ń rówó ń bí tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. Eh? Ah, ọ̀rẹ́ ló no problem. it's been seen mood for gbogbo ilé rẹ. àwa èmi ṣẹ́ lóore ni o má má rànjú mímì o mo help live ẹni wá ni kó máa kọra máa wà. mi ì lẹ́júmọ́ ẹ̀bọ̀ tí gangan ti ń. account number ló important zero zero one zero five eight nine one five six. whatever I'll call you. o ti bèrè báńkì. máa tẹ̀sítẹ̀ máa sẹ̀ǹdẹ̀sẹ̀ lọ́dọ̀ mi later. kádẹ́rì ká má sọ ojú èdè wa lọ lé. ṣé lóore ni má kọra má wà. àjẹkọ̀mọ yìí ò regret nǹkan tó ṣe. so ọmọbìnrin yìí betrayed trust tí mo ní sí she betrayed me and had a treaty fuck up with. Oh, oh, oh, ìgbà ìbẹ̀rẹ̀ là ń mọ̀ ọ́n kò sẹ́dà tó mọ̀ gbẹ̀yìn ọ́ kárọ̀nù jinlẹ̀. ó kọ́kọ́ fẹ́ há bákanbákan fún mi láti believe nígbà tí Tommy sọ fún mi. lákòókò not until ìgbà tí mo lọ sọ́dọ̀ dókítà fún ara mi. tó jẹ́ kí n understand pé ó mọ̀ pé ilé ọmọ ti bàjẹ́ for ó yà àwọn gbọ́ngàn lẹ́nu bó ṣe jẹ́ kí n fẹ́hùn sílé àti ìyàwó ládùúgbò mo ṣe náà ń ṣètò ṣé nǹkan tí mo deserve lélẹ̀ sọ fún mi ọkùnrin wo ló máa ṣerú nǹkan báyìí fún. I want a clean and perfect job. Mo mọ̀ pé wọ́n lè lè ṣe bí ẹ̀ ṣe wá báyìí jọ́tọ̀rí ọlọ́run mi máa mọ ọgbọ́n tẹ fẹ́ dá o mi ò mọ ọpọlọ tẹ fẹ́ lò ibi tí mi mọ fọ́màtì tẹ fẹ́ lò the only thing I want is kẹsà wá kí ẹ sọ fún pé àpé mo ṣe máa bímọ jọ́tọ̀rí ah, ah, ìyẹn ló kéré jù you trust me and uh, you know I will never disappoint. of course of course. but I um, just want you to just cooperate because um, any format tó bá gbé wá òun la lè lò bó ti ṣe wà nígbà mi inspiration ni a lè ti ní schedule wípé báyìí la ṣe fẹ́ ṣe pọ́pọ́ dídé yá everything change so tátẹ́gùn bá ti gbé wa tó bá ti gbé wa la máa lọ so i will need some information in your compound láti lè guide me láti lè play around the information. Ah, oh, má worry with information to báwọn kan need just call me my own is i want a clean and perfect job if you come for me put your retraces àdúrà nìkan tó ṣẹlẹ̀ yìí ni. everything is done um, bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ti wà nínú. ah ọgá àjọ àwọn ilé lásán okay na àwọn ilé <laughs> all right so, um, so uh, side ìbọn lọlọ kí n lè drop it. Mm, don't worry. No, no, no, don't worry. Don't drop me. Let me just find our way. Then you said that any conversation, chat, whatever, delete it in your phone. Okay. Okay. Okay. So good. All right. Thank you. I really right. appreciate it. Right. Take good care of yourself. Jọba ṣe fi sí ni kó ṣe wà o praise the lord praise the lord now. olúwa ní pé nǹkan kan ò ní dènà ẹ madam ẹwẹ yín wò eh, ọmọ ló ń bá ah! ọkọ yìí láìpẹ́ láì jìnnà ariwo ayọ̀ ariwo ọmọ ẹkún ọmọ ah! tó máa bẹ̀rẹ̀ sí ọmọ ọmọ Ah, ẹsẹ ẹ ṣe ọmọ ẹṣẹ mo dúpẹ́ o. ẹ̀mí mímọ́ ṣe ọlọ́run ṣe. bàbá ẹ pẹ̀lẹ́ sà ẹ má dùn sà o. olúwa sọ wípé ìyàwó yìí wà nínú ọyún. lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni sà olúwa sọ pé a máa gbóhùn ìyá a máa gbọ́ tọmọ láyà ni. àmì jésù. àmì jésù. Ah. ṣùgbọ́n olúwa ní pé kẹ́ ẹ sọ fún wáìfù yìí pé màdàmù kan tó wà níwájú lẹ́yìn tó ń lẹ ẹ̀rọ ata kí wọ́n má bá wọn jà o. ìyá alámẹ́bẹ́. olúwa ní kó má bá wọn jà nítorí pé léwu Eh, ọwọ́ àjẹ́ ipá àjẹ́ kò ní ràn ẹ̀jẹ̀ ọkùnrin ọkùnrin wo ló máa ṣerú nǹkan báyìí fún tí kò ní máa rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí orí ẹ̀ máa yí tí kò ní misbehave sí obìnrin yẹn. mi ò mọ̀ pé tọ́lá ní ẹgbẹ́ pàṣẹ bẹ́ẹ̀. pàtó ní ojú bẹ́ẹ̀ lọ ọkọ̀ ṣẹ́fún lẹ́yìn. ó ti wùwà burúkú sẹ́yìn still why did What did you just say? You heard me right. Why did you kill her? What? Like what? What? What? Why? Why did I? I? I don't. I don't get. Kí ló try that, me. kò yé mi try that, sọ. And hello lady, o ti ń túlétúlé ẹ ti ń ti ọwọ́ bọ òkú lójú díẹ̀díẹ̀. What's even meaning of that? Aṣọ fẹ́ rò mí ni. Cause I don't get. Ta ló sọ fún mi? Okay, Tọ́lá ní ẹ tó jí lọ́wọ́, ó sọ fún mi pé mi ni mo pa àwọn o oh, ṣé mi tẹ́lá ní tó sọ èmi ni mò ń nà ó sọ ó tún wá jí lọ́rùn ó yẹ ó sọ sọ pé mi mọ̀ pa o kí ni túmọ̀ yẹn náà ó torí pé mo kàn jókòó síbi mo ń fún ẹ́ chance torí nǹkan tí mo fẹ́ jẹ tí ò jẹ́ kí n gbọ́ àbí can you imagine what rubbish ọdúndàkọ kàbùkù because tó side of me o o ní láìka rẹ̀ àtọ̀ can you imagine torí mo kàn jókòó síbi mo mọ̀. àti skills tí mo lè fi mú bọ̀bọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ọkọ ọ̀rẹ́ mi ọ̀yàn dẹ̀ ti mọ̀ pé mo ti ń débí báyìí ó dẹ̀ ti fẹ́ máa dìsọ́ lẹ́nu fún mi. you know what kò sí ìsọlẹ́nu kankan bẹ́ẹ̀. láì jẹ́ irú fọ́múlà tá a lò kò sí ọgbọ́n àbí ọ̀nà tá a lè gbà tá a lè fi get root to Keze ṣé you understand? ó ti promise the country wípé ó máa serve country ẹ̀ ara service yẹn nìyí o àmọ́ so ọ̀rẹ́ ẹ tí ó kú yìí ìwọ gangan ló ń sọ fún mi pé ó fẹ́ mọ ìdí irú ikú tó kú tí ò bá dé lo fọ́múlà tá à ń lò yìí ò lè gẹ̀ẹ́dẹ̀ so automatically àní mọ̀ bóyá ọkọ ẹ̀ ló pa àbí ó strong lóòótọ́ forí gbá ló fi kú. ó ń tẹ ló pa because kó tó di pé ọ̀rẹ́ mi kú ló ti ń sọ fún mi pé ó máa treat òun mo jẹ tí ń béèrè lọ́wọ́ ẹ pé kí ni ìdí tí ọkọ ẹ fi ń mà treat ẹ olóhùn ò àti gbà yín jẹ ni mo ti wà attracted to this case pé mo gbọ́dọ̀ wá find this ìdí tí ọkọ ẹ fi ń mà treat ẹ but ikú tó bọlá jẹ yìí ni ò wá padà jẹ kí n get but sure I will get him. that is the point do you understand reason to gbọ́dọ̀ fi ṣiṣẹ́ takuntakun nìyẹn because òun gan bó ṣe wà yẹn mo believe wípé òun náà máa ma sára bọ́ tó ń bá ṣe ń sára ìwọ máa gba gbé súnmọ́ àfi tó bá mọ́lẹ̀ dáadẹ́ if not so kò sí solid evidence tá a lè fi sọ pé òun ló payàwó ẹ̀. so I trust you you can do better than this and ṣe mọ̀ pé interest ọ̀rẹ́ ẹ̀ tó kú ló gbọ́dọ̀ ṣe follow up lé lórí má mind wípé ọkọ ọ̀rẹ́ ni o ṣé you understand. Sure. so lọ̀rẹ́ tó fẹ́ wádìí ẹ̀ yẹn òun ló important sí ẹ you understand my point now. it's my heart sir. Now my ma better kó tètè wọlé kó tó dé. okay sir. Mm. yes sir. yeah release. you are under arrest. Now na wolf. Wàsíù Adéyanjú the genius lóníkàfin kọ́gbọ́n o àìmọ́ nínú ayé tún làwọn kan fi ṣẹ̀ṣẹ̀ gbé lóní ọ̀hún jábẹ̀rẹ̀ kákógbé bóyá ó tiẹ̀ mọ̀ páyé ṣókùnkùn ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ló ṣọ̀wọ́ wọ́n ń tajà wọ́n ń rajà ohun jábẹ̀rẹ̀ kákóná. ọkọ̀ yìí mọ̀ ní ọ́ tá a bá ti fẹ́ mi nínú ayé ká máa wọlé mi ọ́ tá a bá gbé gbèsè tí ó yẹ ká gbé àti bọ́ nínú ẹ̀ ó máa nira o. ló ń ládùúgbò wa mi. àfi kágbọ́n nínú kágbọ́n níta ibi ọ̀rọ̀ ìdojúkọ ẹni kọ̀ọ̀kan igi máa ti yá lómi àwọn. Are you, are you sure you're fine? I can see. I'm not notice. I'm not pé. Wọ́n bọ̀ láti inú. Oh! Bọ́lá ti inú estate ẹ̀ nínú ilé ẹ̀ gọ̀gàn ẹ. inú inú inú ilé mi gangan. inú ilé ẹ mo ti ń i have not far. mi ò tẹ̀ tí plan àti lọ ni mo fẹ́ wòyàn ládùúgbò kí ló lọ sínú ilé mi kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ talk to me now. i am so sorry. sorry about what. Ah! sorry about what now. ó lè jọ bíi pé mo bù tẹ̀ mo hàn mo mo sọ ìgàn. of course o ti betray me already kí ló lọ sínú ilé mi because mi mọ̀ secret tí mo sọ fún ẹ nípa ìyàwó ẹ. ìyá tí mo dẹ̀ promise ẹ èmi ní sọ fún mi mi dẹ̀ sọ fún anybody I, I did not tell her kí ló wá ṣẹlẹ̀. Ah! kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ náà. mo fi ń gba owó lọ́wọ́ ìyàwó ẹ. oh my god. mo fi ń gba owó lọ́wọ́ ẹ mo fi ń gba owó lọ́wọ́ ẹ. mo fi ń gba owó lọ́wọ́ ẹ báwo. ẹ bọ̀ tí wọ́n ètò ìtúnṣe máa gbowó lọ́wọ́ ìyàwó mi náà ní ìgbésẹ̀ mi ò ní jẹ́ kó bọ̀ kó wọ̀ lọ sọ fún mi. Oh. kí ló tó tún ṣe gbowó lọ́wọ́ ẹ̀ kéèyàn. You're, sorry. You betrayed me already. What? Hey! Come. No! No, má kópa mi jọ You don't have to do this to me. No! No! Kí ló ṣẹlẹ̀ gangan? No. Eh? ọ̀rẹ́ Eh? ọ̀rẹ́ You know what? Please. You know what? Ẹ eh? try láti. Mo try láti ṣe No. bẹ́ẹ̀. No! I can't carry you. No! No! Tell me what is going on. Kill us ṣẹlẹ̀ sí ẹ gangan? You know what? Ẹ. Eh. Sorry. Ìyàwó ẹ̀ poison mi. Torí àlá ti more restrictive fún mọ̀ mọ́. Tòmíwọ́ Tòmíwọ́ wẹ̀ Tòmíwọ́ dúró Tòmíwọ́ ní sùúrù. Kò dé pa mí sílé má pa mí síta Tòmíwọ́ ṣàánú mi ṣàánú mi ò tiẹ̀ ṣe é ni. Tòmíwọ́ yá lómi àwòkọ́ bómi jẹ́ máa pé ìtọ́ ó sọ lọ́pọ̀ ìtọ́ ẹ dákun àwọn ọgbọ́n ni ọ. yàwó yàwó poison ẹ poison ẹ. yàwó ẹ oh my god o ní láti ṣe máa lọ gbowó lọ́wọ́ ìwọ poison o. oh my god. ẹ ní sọ ẹ ní sọ pé kí n máa lọ. àwọn ọmọ ṣe ìdìfọ́ yìí lélẹ́yìí àkóbá lélẹ́yìí. I, I should go. Oh! Are you, no. are you, are you sure you'll be fine? No. Lagos, ṣe lọ́mọ́ báyìí o. Mú ọ̀nà ẹ̀ náà, ó tó bá mi sọ̀rọ̀ rẹ̀. Ah! Ah! Ah! Ó fẹ́ dáhùn sí mi lọ́rùn. Oh! Èmi àti ẹ̀ ti kú. Oh! Oh! Okay, help now. Hey, you, you can help me now. Help me. Oh, help, help me. Help me. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. fi ṣẹ̀ṣẹ̀ gbé lóní ọ̀hún jáde káàkiri. ṣètò àrí pé apààyàn ní tọ́lá ní kankan fún rẹ̀ apààyàn ní. ìwà ìtòṣe wa parọ́ fáwọn èèyàn pé ní sùn. Yes, because it was not intentional. Mi mean láti pa mo ń nà níná ní láti parọ́ so ọlọ́mọ àìkí ṣùgbọ́n mo nà lọ́wọ́ èèyàn. that is it apààyàn ní ìtàn tí o ò bá nà báwo ló ṣe máa slum débi tó máa forí gbá tó máa fi rí kúrè. ṣé ìwọ náà rí rẹ báyìí. and ká tiẹ̀ wá sọ yí pé o rí àṣírí kan ṣé bó yẹ kó divorce ẹ ni kó o wáyàwó mi fẹ́ rather than taking law into your hand anyway tí ẹ yìí ó máa kó àwọn ọkùnrin míì lọ́gbọ́n tó jẹ́ pé wọ́n máa na ìyàwó wọn tó bá dé court wà ló máa face the consequence. ẹ jọ tó lọ lọrọ ọba ẹ ṣe àforíjì mi as you can see ọmọ jẹ ń tún máa ní ìpààyàn rí. ẹ jọ ìṣàánú mi mi ò pààyàn rí mi. ṣọ́pọ̀ o ò rí irú ìpààyàn rí wọ́n ti bẹ̀rẹ̀ látòrí ẹ̀ nìyẹn ṣọ́ọ̀mọ̀ ni èmi ò wá ní ọgbọ́n kankan àbí nǹkan tá a lè ṣe fún ẹ ní bíbá yìí. òun lọ sí kóòtù níjọ́ Thursday tó bá dọ̀hún ó ṣeé ṣe kó rí kú ẹ yọ. kó o escape ẹ̀ ni apààyàn ni. ẹni tó bá jẹ́ pààyàn ọmọ apààyàn. ọmọdé gbèsè tí yẹ ká àti bọ́ nínú ó máa nira o ọkọ̀ bẹ́ẹ̀ mi kagbọ́n nínú kagbọ́n níta ibi ọ̀rọ̀ ìdojúkọ ẹnìkan ò mọ igi máa ti yá lómi ò mọ bómi tẹ̀ máa gbé kí lọ ó sọ lọ́gbọ̀n mi kọ́ ẹ dákun àròkọ́gbọ́n ni o. ọgbọ́n yìí èèmọ̀ ni ó èèyàn tá a bá ti fẹ́ mi nínú ayé ká máa wọlé bí ọ tá gbé gbèsè tó yẹ gbàgbé àti bọ́ nínú ẹ̀ ó máa nira òun ọkọ̀ mẹ́ẹ̀ẹ́dì ni. àìbọ́ tẹnu ẹyẹ láfilẹ́yẹ kò ń pa tó ibi ẹ̀dá ń lọ kò jìnnà ibi à ń rà sí ló máa pọ̀ ṣebí ibi ọ̀rọ̀ báyọ̀ ẹ̀dá ayé ká kíyèsí ká má padà jẹ̀bi ah, ah, ọkọ̀.